bọ́ sọ́dọ̀ àwọn àyínmọ̀ mẹ́rẹ̀ rẹ̀ ó ṣeé ṣe kásárì kọjá lọ́dọ̀ àwọn mọ́mù mẹ́ta káwá fàgbọ̀gbẹ́ ètò rọ̀ sí ọ̀dọ̀ nǹkan nínú àwọn mẹ́rẹ̀ rẹ̀ tí ń ṣe Abu Hanifa torí mo fẹ́ kí gbogbo wọn gbà pé bí ìgbà tá a wà ní kóòtù lónìí ibi tá a wà bí ìgbà tá a wà ní kóòtù ni kéèsì tí wọ́n sì wá pìrìsẹ́ǹtì ní kóòtù lónìí òun náà ni kéèsì Abu Hanifa pé kìfìrí ni àwa wá wá lónìí láti dúró gẹ́gẹ́ bí defence counsel fún Abu Hanifa Abu Hanifa ni ẹni tí wọ́n ń pè ní táwọn ní legal practitioner máa ń pè ní wọ́n ní defendant Abu Hanifa ni defendant ní kóòtù lónìí àwa wá ní defence counsel ìyẹn ni pé àwọn lọ́ọ̀yà tí ó ají wípé kì í ṣe kìfìrí. <laughs> àwọn ìwọ ló wá pe àbú àlefa lẹ́jọ́ táwọn onílọ́yà onílọ́yà ò pèrú wọn ní plaintiff ní court tí nàbà ń ṣe legal proceeding àwọn tó ń charge àbú àlefa sí kóòtù lónìí àwọn lẹni tí ń dàrú ju yìí lẹ kí wá ní kéèsì tí wọ́n fáìlì sí kóòtù òun náà ní kéèsì pé kẹfìrí ni àwọn ìwọ wá là wọn lọ́yà tiwọn ṣe mọ̀ pé tí plaintiff bá ṣá charge kéèsì sí kóòtù ẹ dàgbọ́n ṣe ṣe ṣe ìrìn ìjìnà gbọ́ pé ẹ wọ́n gbìyànjú ẹ mọ̀ pé akọ́sí táwọn ṣe ni àwọn ṣe àṣẹrí àtúwà kọ̀ọ̀nù tọ́yì àṣẹrí àwọn kọ́mọ̀ lọ àṣẹrí àwọn kọ́mọ̀ lọ. náà ní ṣókí a sọ̀rọ̀ àwọn ìmáàmù mẹ́ta lérèfè àwọn afáàbò tó sọ̀rọ̀ àbọ̀ ànífà wọ́n ṣàlàyé tí ń jẹ́ súnà fún wa lánàá òun náà ni èyí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sàábí tí wọ́n wà lórí rẹ̀ nígbà yẹn ní sallallahu alaihi wa sallam àtàwọn tó tẹ̀lé wọn nínú mọ̀ni àbínú àjẹ́ ọkàn àbínú ọ̀rọ̀ ẹnu àbínú iṣẹ́ ṣíṣe àbínú òfinrinlẹ̀ eléyìí ọ̀rọ̀ gbọ́dọ̀ ní ti ń jẹ́ súnà yìí anamsọ́lá alẹ́ ọ̀sán gangan ló ti lo gbọ́dọ̀ yìí láti láti láti láti láti ojú ayé rẹ̀ wa alaykum bi sunnati wa sunnati khulafa'ir rashidin sọyọ sọyọ eh, sunan abi dawud bákan náà alimami Shatibi nínú tí àwọn àlẹ́tẹ̀sọ ìdí alákọ̀ọ́kọ́ abala seventy nine wọ́n ní ọkùnrin kan tí ń jẹ́ abdulrahman mahdi obi alimami mahdi pé kí ni jẹ́ Imam Malik ni sunna olóko méjì àti sunna náà lápè wàtálà qawlahu ta'ala wa hadha sirati mustaqiman fattabi'uhu wa la tattabi'u subula fatafarraqa bikum an sabili an sabili anabi alimam Malik ọwọ aka ayà yìí wípé eléyìí ni ọ̀nà mi pọ̀yàn ìtàlóbi ni pé àṣẹ sunna náà tún tún gbé ọ̀nà tọ́tọ́ tọ́tọ́ nínú mọ̀dájú sàlìkìn alimami Ibn Qayyim nínú ìdí ẹlẹ́kẹta ìdí ẹlẹ́kẹta tí àyè ṣe mọ̀ pé níìsín wọ́n ti ṣe mùjáládù méjì júùsù mẹ́rin mùjáládù méjì nínú ìdí kẹta láti wá rí tí wọ́n bí àwọn àfáà súnà Ibn Qayyim wọ́n bí àwọn àfáà súnà pé kí ni jẹ́ súnà àwọn náà sọ ohun tí Imam Malik sọ ìpè súnà náà láàmà pè onítumọ̀ ẹ̀ ní wípé àwọn súnà àwọn alùsúnà ta sọ pé alùsúnà ti wal jama'ati wà ìmọ̀tò àgbà àkọ́kọ́ gbá àwọn tó jẹ́ alùsúnà yìí káwọn bó súnà wà ìmọ̀ àgbà wọn náà wà alùsúnà ó ní àwọn èyí sábà nínà gíjẹ ibi àkùn ní alùsúnà ti wal jama'a náà ni torí ẹni tí ó ṣe ní séèkì pé a ẹ̀ṣẹ̀ wa ń jẹ́ mss lónìí ẹ̀ṣẹ̀ ń jẹ́ tmc ẹ̀ṣẹ̀ ń jẹ́ tààrùn àáfàá àti ìyẹn ibùdó abdulbari wọn yọjú ẹ tabala wo tí a lè tí wọn pè ní alintifa ó ní àwọn alùsùnà àwọn yàtọ̀ sáwọn tí wọ́n máa ń pera wọn ní jàmí tàbí mọ̀ọ́tẹ́sì rí ẹ̀wọ̀n ọ̀nàgíjẹ tí wọ́n ń sọnù kì í ṣe mùjáradì rooms ẹlòmíì ò yàtọ̀ láàrin àlùjámá àti fíríkọ̀ kò mọ̀ yàtọ̀ láàrin orúkọ àti alias lákọ́kù kò mọ̀ ìtàtọ̀ láàrin logo àti symbol sòsídìí eléyìí wọ́n wá da gbogbo ẹ̀kọ́ so àfa ìwà yanjú ẹ̀ pé àwọn ni wọ́n máa ń jẹ́ al-sunnah wal jamaa'ah wọ́n lè wá ní rọ́ńsù tí wọ́n jẹ́ pé ni wọ́n fi máa ṣe àfihàn pétò ká torí pa àkójọ ọ̀yẹ́pẹ́ ọ̀bùrẹ́là tó kó wa jọ eléyìí ò jẹ́ pé eléyìí ò sì pé wọ́n ló pọ̀ èsì pé bóyá wọ́n ti wá pín yẹlẹyẹlẹ tójú wọn mú wáyé pé lẹ́yìn sàbìjì mi wàlà àkọ́jà mi àrọ́fì àwọn tó yìí làwọn tó ṣe pé ó kọ tí wọ́n ti ó ti lẹ̀kọ̀ má àdìọ́kọ̀ àdìọ́kàn kan tó yàtọ̀ sí ti àlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam mú wa ká má bàa yanjú ẹ̀ pọ̀ nínú ọjọ́ dùn wa ká má bàa dà pọ̀ làwọn àfọ àyè fi yanjú ẹ̀ láàrin seconds mẹ́ta irú ẹ̀ ṣẹlẹ̀ nígbà tá a ní mọ̀lá kọ́ṣà kan láàárọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀ńtà lè kírun lẹ́yìn rẹ̀ àtẹ̀ńtà lè kírun lẹ́yìn rẹ̀ pẹ̀lú àwọn ara ọmọ ìyá láti fi bá ìgbé ààrẹ ìkírun nínú bídíà bẹ́ẹ̀ sì làfà alimọ́mọ́ aláìjì ó ti yanjú ẹ̀ ó mú mìíràn àgbàyà níyàwó àdìsíkàsì sáàkì bẹ́ẹ̀ tó fi ṣàlàyé pé àwọn láàrin kí lẹ́yìn wọn o àwọn bídíà ó wá ní mínẹ̀lì mọ̀ tẹ́sílà wà rọwáfì wà nàwáfì wà jàmíyà àbá ti ṣàlàyé rẹ̀ kí ló dé tí ọmọ ìyá wa tọwọ́ bò wọ́n lè báyìí táwọn gbé mi sáyé táwọn gbé mi sáyé sosi di eré wọn ṣàlàyé lẹ́yìn táwọn bá pẹ́ lórí rẹ̀ ntí jẹ́ jama òun náà ní kí èèyàn kóra lọ papọ̀ wọ́n tún rẹpẹtẹ tábàlọ́ wọn ní sanu arọ Mukhtar Siha alikọ́dọ̀ sọ̀rọ̀ abalẹ̀ kí ni òkúra jọ sábẹ́ kan alimami Tirmidhi ó ní jama lọ́dọ̀ àwọn àfẹ́sì lọ́dọ̀ àwọn sálàf wọ́n tún jàmá alákọ̀ọ́kọ́ wọ́n gbé lọ́dọ̀ àwọn sàhábà báwọn sáàsù ṣàlàyé fún wa lánàá as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar àwọn sàhábà ní bẹ́láyé gbà lẹ́bi tánàbí orí fáàs jàmá lójú wọn gbé látọ̀dọ̀ wọn tó ráwọn ní jàmá nígbà náà wọ́n jẹ́ àwọn ti ń jẹ́ jàmá láti gbà náà sídìí eléyìí àlùsùn náà ti wà jàmá àjàmá ẹ bẹ̀rẹ̀ náà látọ̀dọ̀ bákan náà alimam ahmed àwọn ní mo dákọ̀ alimam tirimisi alimam tirimisi ní jamaa lọ́dọ̀ àwọn afa sunna wọ́n ní àwọn àwọn tó máa rìfà sí àwọn onímọ̀ àbáwọn onímọ̀ fùrúwà ìmọ̀ fíkìw àbáwọn onímọ̀ ìyẹn onímọ̀ hadith alimam ahmed ó ní tí àwọn jamaa bẹ̀rù ìbá ṣe àwọn aládìsí òun ò túmọ̀ ọdún ẹni tí wọ́n lè jẹ́ àlèmá kọ́ ní ìyá àjà òun náà sọ òun náà sọ káwọn wo mọ̀sọ́ àtúrọ̀ di alàmọ́dá ìbẹ̀rẹ̀ fìdí yíyá ti máa sọ àwọn náà sọ bẹ́ẹ̀ na torí àkókò aljamaa ọdún rí báyà sí pé àwọn tó ṣe tó ṣe òǹgé òdodo tó lórí òdodo ẹni tó bá òdodo kò ṣe àkódà kò ṣe pé wọ́n nìkan ló dúró lórí rẹ̀ alimami làríkàyí àwọn àwọn gbélé wa nínú àdìsí ibn Mas'ud alimami làríkàyí ara wọn àgbà fún amúsí àbíṣáfì bákan náà àwọn tí wọ́n kóra wọn jọ sábẹ́ ìmáàmù ẹyọ kan yahkumu alayhim bish-shar'i wa yujanibu tí ìmáàmù yìí ń lo òfin Ọlọ́run bá lé lórí ṣẹ̀rí Ọlọ́run tó sì jìnnà sí bídíà so àwọn ilé náà a máa jẹ́ jẹ̀má so oníṣòkí gbogbo ẹ̀ pátá gbogbo tí wọ́n tú jàmá sí asọ̀hábà wàtàbíyìn wàtàbíyìn wàtàbíyìn alùlàílmi alùfikí alùhadith alùlàásá gbogbo ẹ̀ pátá alimami ibn asmi azọ́yìn gbogbo ẹ̀ ló kójọ sínú gbólóhùn rẹ̀ ọ̀kan tó ṣe pé tabalọ́ka alfọ́sílù fìlmílà wàlúwàlúwà ìwà nìhẹ̀rẹ̀ ìdíkejì abala two seventy one àbàmbẹ̀ oko gbogbo tí wọ́n tún jàmá sí oko sí inú ọ̀rọ̀ inú ọ̀rọ̀ rẹ̀ ní ṣókí àwọn alùsùnlá tó jàmá àwọn ní alùmọ̀tàmọ̀sìkúnà alùsùnlá ti nàbí sallallahu alaihi wasallam wa ashabi wa man tabi'ahum wa salaka sabilahum fil i'tiqad wal qawl wal amal والذين استقاموا على الاتباع وجانبوا الابتداع وهم باقون ظاهرون منصورون إلى يوم القيامة فاتباعهم هدى وخلافهم ضلال àwọn alùsùnà wà jàmáà àwọn náà làwọn tí wọ́n dúró lórí ntí alẹ́dùn wa mọ́mú sọ̀lá ni wọ́n sọ́lá mú wa táwọn sàábé náà gbà bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀lé tí wọ́n mú wa táwọn tábí tàbí tẹ̀lé wọn lórí ẹ̀ táwọn tàbí tẹ̀lé wọn táwọn tábí tàbí tẹ̀lé wọn gbogbo àgbẹ̀ nígbà tí dúró lórí tánàbí mú wa tí àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àyọ̀ sálámù dúró lórí ẹ̀ gbogbo wọn ló ń jẹ́ alùsùnàtì wàlùjàmá tí wọn ò fara gbá látara àkídà tí wọn ò fara gbá látara àdìọ́kẹ́ ẹ̀sìn wa tẹ̀sìn wa dúró lé lórí láàfin ní da gbogbo ẹ̀ pọ̀ wọ́n ti ṣàlàyé ẹ̀ lánàá àwọn tó fara gbá tó jẹ́ pé wọ́n àwọn oní ilmul ọ̀pọ̀lọpọ̀ kí ni wọ́n dúró lórí ẹlẹ́mọ̀nì kàlámù àpàdà ṣàlẹ́ láìpẹ́ wọ́n fara gbá púpọ̀ torí kò sí bó ṣe bí sì pọ̀ fẹ́ máa sọ pa ọlọ́run sọ pa ọlọ́run sọ pa ọlọ́run ní gbogbo ìgbà ó padà fara gbá náà ó padà ó padà kọ́ lọ́lọ́ náà so àwọn tí wọ́n ti kọ́ lọ́lọ́ lọ́nà kan àbí kejì àwọn ni òye ṣara alùsùnà tó ọ̀dẹ̀ wa èsì bẹ́ẹ̀ ni wọ́n táwọn afárá ẹ̀sìn gan pè ní alùsùnà ṣùgbọ́n wọn ò pè wọ́n ní jàmáà àwọn àṣà yọ̀ àwọn kọ̀wárí ọkùnrin ní alùsùnà bọ̀tí wọn ò pè wọ́n ní jama àwọn ìṣara jama ṣùgbọ́n àwọn kọ̀wárí náà lo hadith bá jẹ́ lò wọ́n ń lo hadith àti sọ́lá àlẹ́ ọ̀sánà wọn ò ní orí apẹ́ ẹnu kankan lórí àlẹ́ sọ́lá àlẹ́ bẹ́ẹ̀ làwọn àṣà ayọ̀ àwọn náà wọ́n lo hadith wọ́n lo sunna so àlò sunna ni wọ́n ṣùgbọ́n wọn yìí ṣe jama so sídìí eléyìí àwọn àlùsùnà jama wọn ní àwọn àlùkọ́ táwọn ọ̀sán àṣọ àdìpà wọ́n máa ń pè wọ́n ní àfikọ́tò nàìjíríà sàlàfùsọ́lẹ̀ àlùhàṣà àlùhàdìs bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. náà eléyìí ni abala kọ́kọ́ ní tọ́pì pé a ti mọ̀ àwọn tí jẹ́ àlùsùn náà sìn torí pé àlùsùn náà ti àwọn àlùsùn náà jàmọ́ àlàfẹ́ máa kí ni wọ́n sọ ń pa àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àti wàá mọ àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ pé àwọn tí wọ́n dúró lórí tí ànábì àti àwọn sàábé dúró lé lórí ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ àpò abala kejì tí ń ṣe ọ̀rọ̀ àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àyímọ́tòlù mùsùlùmí àwọn ìmáàmù yìí àwọn làáfẹ́ ẹ̀sìn aṣíwájú ni wọ́n gbogbo wọn pátápátá muttafiquna ala kulli usul al-usul al-fiqhiyya nǹkan náà wọ́n ti mú ẹ̀rí ọ̀nà kan náà wọ́n ti mú ẹ̀rí torí pé apadà bọ̀ wá bẹ́ẹ̀ tá a bá débi pọ̀sọ́ nírú wọn fi tẹ̀sírẹ̀ ọ̀nà kan náà wọ́n ti mú ẹ̀rí ẹni bá lọ kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà ní òyì àwọn mẹ́rin kí n introduce wọn sí wa alákọ̀ọ́kọ́ wọn òun ni alimam abu hanifa norman ibn sabit ibn zuti ìwáyà kan sọ pé fatia ibn zauti ìtọ́ wọn bí ní ọdún ọgọ́rin lẹ́yìn ìjìrà àdúrà Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ni pé eighty years after ìjìrà ni wọ́n bí tìjà sí pé inú sẹ́ńtírì tánàbí wa ó ń ṣe ńlá àdúrà Muhammad sallallahu alayhi wa sallam inú sẹ́ńtírì tó ló gbà ni wọ́n bí alimami Abu Hanifa rahimahullah ó sì kú ní one hundred and fifty years after ìjìrà tí ń jásí pé àádọ́rin ọdún péré ìlólò láyé seventy years ìlólò láyé. alimami Malik ìní àfa ẹlẹ́ẹ̀kejì ìmáàmù kejì dá introduce sí one àwọn ìmáàmù mẹ́rẹ̀ yẹn. wọ́n bí òun ní ninety three years after ìjìlá mẹ́tàléní àádọ́rùn-ún lẹ́yìn bàtà níbi ọmọ sọlá lọ́wọ́ sọlá lọ tó ṣe jíra tán ti já sí pé inú kọ́ńtò náà ni wọ́n bí òun náà inú sẹ́ńtírì tánà kí n lò inú sọlá àríwọ̀ sọlá wọ́n bí òun náà ó sì kú ní one seventy nine years after Jira, ọjọ́ orí rẹ̀ jẹ́ ọmọ ọdún mẹ́rìndínláàádọ́rùn eighty seven years tá a bá wo ìsì ń bẹ láàrin òun àti Abu Hanifa Abu Hanifa gba ọdún mẹ́tàlá lọ́wọ́ alimami Malik ibn Anas rahimahullah ìmáàmù ẹlẹ́ẹ̀kẹta alimami Muhammad ibn Idris ash-Shafi'i wọ́n bí òun ní one hundred and fifty years lẹ́yìn ìjìra kọ́nù kejì second century ni wọ́n bí alimami Shafi'i. ọdún náà jẹ́ ọdún tí Abu Hanifa kú láyé ọdún tábù Hanifa tó kọ̀ láyé ọdún náà ni wọ́n bí Imam eh, Shafi ó sì ní two hundred and four lẹ́yìn ìjìra ọgọ́rùn-ún méjì àbí mẹ́rìnlélẹ́ní ọgọ́rùn-ún méjì lẹ́yìn ìjìra ìní ló jáde láyé ọjọ́ orí rẹ̀ fifty four years márùnléní àádọ́ta tàbá wá wo ọjọ́ orí abu alimami malik sí alimami shafi'i ẹ̀rí kó ju alimami shafi'i lọ fífi fifty seven years ni imam malik gbà ọlọ́run ṣe kọ́dà àbíláàkí mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ kalẹ̀ mathematician ni wọ́n fifty seven years ni imam malik gbà ní ọwọ́ imam shafi'i ọ̀nà jìn jùlọ fífi bàbá bàbá lọ́jọ́ fún un. alimami ahmed ibn abdul imaamu ali sunna wọn ló ṣiṣẹ́ àwọn imaamu mẹ́rin yẹn tá a sọ wọn bí òun ní one sixty four years lẹ́yìn ìjìlá ó sì kú ní two forty one years after ìjìlá ọjọ́ orí rẹ̀ nígbà tó kú ń jẹ́ ọmọ seventy seven years mẹ́tàdínlọ́gọ́rin láàrin òun àti imam Shafi, ọdún mẹ́rìnlá níbẹ̀ láàrin wọn imam Shafi, fi ọdún mẹ́rìnlá ju alimam ahmed ibn ambali lọ alimam ahmed àti imam malik ọ̀nà jìn seventy one years ni imam malik fi ju imam imam ahmed ibn ambali lọ ìyẹn òjò láwọn láǹfààní láti rò mọ́ Imam Maliki láti ojú kẹ Imam Maliki torí ó kéré Imam Maliki a ní ó ní eighty six years eighty six years lódò láyé ẹni tó lo eighty six years láyé tó sì fi seventy one years ju ẹnìkan lọ tẹ bá yọ seventy one kó lóye ti sísì mélòó ní òkú kò ní kú bí ọdún bíi eight àbí nine lọ́mọ́ kò ní kú bí kò ní kú ju bí ọdún mẹ́jọ àbí mẹ́sàn-án kọ́mọ ọdún mẹ́jọ kó tó dàgbà kó wò ó dọmọ ọdún mẹ́jọ alimami maliki ti kó láyé alimami maliki ti kó láyé ni òjò wọn bí àbọ wọn bí alimami ahmed bin hanbal wọn bí bá alimami maliki láyé ṣùgbọ́n kò fojú gáàni rẹ̀ bèlè pé yọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ká tó má wàá ti sọ <laughs> ìmáàmù ìmáàmù sàlàfíà abuzar ọ̀nà ìyàgbọ́ àdìfàbẹ́ rahmatulahi òun pè ní ìmáàmù sàlàfíà ṣèbí wọn ti yọ ìmáàmù ọ ti yọ ìmáàmù àbá nípa kó nù sàlàfíà ti yọ kó nù sàlàfù lọ́pọ̀ lọ́wọ́ fún yọ. sí eléyìí alimami ahmed ibn hanbali òun ò tẹ kò tẹ báàbò àlefa láyé rárá kátó wá pé ọmọ rẹ abdullahi ibn ahmed ibn hanbali ká tó pé ọmọ rẹ̀ torí pé lára àwọn oṣù lẹ́ẹ̀kan pé àwọn òwò náà jẹ́ lọ́ọ̀yà fún àwọn tí wọ́n ń dàrú jù yìí lẹ̀ ara àwọn tí àti wọn kà tí wọn fi pé alimami ahmed alimami abu hanifa ní kẹfì tí a ọmọ imam ahmed ní anbali bẹ́ẹ̀ nù wọn tí a sún náà tí alimami abdullahi ibn ahmed ibn anbali tó ṣe rahimahullah ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní parí rẹ̀ ṣùgbọ́n ìrújú kan inú mi dùn báwọn ọmọ ìyá náà bẹ́ẹ̀ bí lónìí ìrújú kan ń bẹ nígbà tí mo ń gbọ́ kẹsẹ́ tí wọn. àwọn òṣàfù wa sọ kẹsẹ́ ti pé tí àwọn tó bá rà wọ́n ti kó owó dáadáa o wọ́n ti pa ọ̀rọ̀ wọ́n ti pa àwọn tó ń ṣe nísìnyí wọ́n ti pa ọ̀rọ̀ bíi ti alimami abdullahi ahmed tó ti pé imam abadifakebe wọ́n ti parẹ́ gómẹ́ o wọ́n ti parẹ́ o bí ìpètè ni wọ́n fi parẹ́ ìdí tí wọ́n yẹ parẹ́ àsọ débẹ̀ àwọn tọ́pọ̀ àti ń jáde tí rọrọ̀ tí abdullahi ibn ahmed ibn ambal rahimahullah tó gbé wánu tí a rìn kìtàbù sunna nípa abu hanifa tó ṣokùnfà tí wọ́n fi pè ń kẹfẹ́ rọ̀sìmíyá ni wọ́n parẹ́ kò ń bẹ̀ ọmọ ìyá ọ̀fíṣíálì ni wọ́n parẹ́ kìí ṣètè náà fi parẹ́ ọmọ ìyá dákun tó ń gbọ́ kìí ṣètè torí mo gbọ́ kí sẹ́ẹ̀tì ó náà wípé àwọn tọ́ba rà méjì tọ́ ra ní ìsúná tí wọ́n ti parẹ́ kó mẹ́ o wọ́n ti kìí ṣètè náà fi parẹ́ rìsáàjì ló débẹ̀ wípé kò sí tàkìkọ́tì rọ́fúnmi níjọba Saudi asọ̀rọ̀ débẹ̀ tó ní ṣókí àti màmá mẹ́rẹ̀ẹ́rẹ́ àmọ̀ ìgbà tí wọ́n bí wọn àmọ̀ ìgbà tí wọ́n kú. ìwà sọ̀tàn wọn ní kéékèèké ká tó wá bọ́ sí kóòtù tí mo láàbẹ̀ bọ́ sí pé afẹ́ alhamdulilah ẹ̀rọ bàbá ló ní ẹ̀rí lọ́wọ́ nípa pé kìfìrí náà hanifa yóò dùn mọ́ mi tó ń tọ̀ tá a débẹ̀ kó ń tọ̀ wọ́n jáde kó máa mú wá báyìí káwọn ọmọ mú wá pé àà. Ah, ustaz táwọn afásún sọ ní táwọn afásún náà sọ rèé táwọn afásún náà sọ rèé kó ló tó fún wa tiẹ̀ ká sọ pé báyìí ni kò bá dáa púpọ̀ ju wípé bẹ́ẹ̀ ká kó bíi tá a ká máa lẹ̀kọ́ tí ò dá mọ́ra wọn lọ. àràyùn wà ráyùn àfà wàsà àtúkù máa lọ àìtò lè ráyè lẹ́yìn wàlá ìsà ráyùn kàlà ẹ̀lì yẹ̀kẹ́. tí n bá ti rí ìròrí tó dáa ju tèmi lọ tó fẹsẹ̀ múlẹ̀ ju tèmi lọ ń fi tèmi lẹ̀ etí ìwà máa ń sún náà jẹ máa ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Abu Hanifa èyí ní fílẹ̀ láìláì torí pé tí mo ṣe rìsáàjì àti mo tó lórí ẹ̀ orí wípé àwọn tí wọ́n ti Abu Hanifa kèfèrí wọ́n bá yẹ ọ̀rọ̀ wọn pa àwọn afáà sún náà sọ pé ọ àbọ̀ ọ̀rọ̀. alimami Abu Hanifa ayé ó kọ rẹ̀ nínú Nu'man bin Thabit nínú zuti tàbí fati nínú sáwùtì ìmáàmù yìí fàrísí ìlú asìlì pàṣíà ni wọ́n pèpìlẹ̀ rẹ̀ ṣùgbọ́n wúfà ni wọ́n bí sí òun ò bá àwọn bàbá bàbá rẹ̀ kò bá wọn gbé kú kò bá wọn gbé pàṣíà kò bá wọn gbé fàrísí àwọn ọmọ kéwọ́ àwọn ọmọ kéwọ́ kan lábàá pé fàrísí fún wọn gbà mí á sì ní france wọn wọn ò france rárá france kọ́ so Persia Persia nígbà náà wọn ní Iran lónìí àti àwọn bíi bíi Mashhad àwọn àwọn olóyìnbó pè ní Mashhad àti àwọn bíi Tus ok Tus ìbẹ̀yìn wọn gàzá yìí ti wá àti àwọn ìgbèríko tó rọ̀ mọ́ Iran lónìí náà wà lábẹ́ Paris nígbà náà àwọn abánilábáwa jùmọ̀ ìròrí yìí ọlẹ̀ àwọn abánilára ìṣẹ́ abáwa òun ni ẹ bá ti sọ òun ni wọ́n kọ́ bí ẹ dàpọ̀ ìmọ̀ ìlú kan sọ̀rọ̀ rẹ̀. ìmọ̀ Abu Hanifa. Abu Hanifa àti ìdíkọ́ọ̀tù mo kàn ṣe ju mo fẹ́ sọ̀tàn rẹ̀ kékeré ni torí pé ìgbà tá a bá dé kọ́ọ̀tù ẹ̀fọ́ríjì ọmọ kéwùtì ọmọ kankan ní ọ̀rọ̀ mímọ̀ ìṣọ̀rọ̀ ọ̀tà ìyá ọmọ yẹn ju ẹ̀ àmọ̀ gé gé àmọ̀ gé yẹ̀yẹ̀ àgè ti àwùzá yìí tẹ̀ lópin kéfì àgè àwọn àbá àti ìyá ẹgbẹ́ ageti imam ahmed imam abdullah ibn ahmed agi àwọn afẹ́ àti ìyàjọ́ ẹ̀ gbólóhùn tẹ ṣàfihàn sọ́dọ̀ rẹ̀ ìgbé oní làwọn adraka ni rasulullah sallallahu alayhi wa sallam la akhadha bi kathirin min ra'yi pé ìmọ̀ ànábì bá kó gan yóò lò lóòrò rí tòun ni sallallahu alayhi wa sallam sáà àwọn afẹ́ àti ìyàjọ́ ẹ̀ wọ́n fi mọ̀ ìyẹn ju ẹ̀ wọ́n gé pọ́fẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ̀dá àgbẹ̀já ní ìkíláàsì káyọ̀ bá gbàgbọ́ yìí kó lè bá ṣe wọn láǹfààní. lóòótọ́ ìyàpẹ́ ló wà bí ọjọ́ ọjọ́ ọjọ́ tí wọ́n bí ṣùgbọ́n ìtọ́fẹsẹ̀ ni lásán fún wa lẹ́ẹ̀kan pé sanna samani ni wọ́n bí eighty years lẹ́yìn ìjìra ẹni tí wọ́n bá sì bí eighty years lẹ́yìn ìjìra dandan ni ọba sàgbéra yìí torí pé sàgbé tó kú lásán lóòótọ́ àwọn sàbí tí wọ́n kú láti táwọn àfa rẹ́kọ̀dù asábà tí wọ́n kú sí ni wọ́n fi rẹ́kọ̀dù wọn ètò kú láti ní Madina gẹ́gẹ́ bí Abdullahi tó jáde àbí jáde bùnà Abdallah ni gẹ́gẹ́ bí jáde bùnà Abdallah ètò kú láti ní Madina wọ́n sọ pé ọjọ́ orí rẹ̀ sí ní seventy eight ó kú ní sánà seventy eight lẹ́yìn ìjìlá ọjọ́ orí kọ́ ó kú ní sánà seventy eight àbí eighty lẹ́yìn ìjìlá lápẹ̀jù wọ́n yẹ ètò kú láti ní Sham ètò kú ní Iran èyí kúláàsì ní kúfà èyí kúláàsì ní madina èyí kúláàsì ní maka ṣùgbọ́n èyí kúláàsì pátápátá gbogbo àwọn tó kúláàsì nínú kọ̀ọ̀kan yìí ni wọ́n máa ń dá ọdún tí wọ́n kú ṣùgbọ́n èyí kúláàsì pátápátá ìyàpẹ̀ ló wà bẹ́ẹ̀ lóko ṣùgbọ́n èyí tó tẹ̀ pé ó kú ní sánà ní àwọn àṣà ó kú ní one hundred and ten years lẹ́yìn ìjìlá àwa ni wọ́n bí àbọ̀ àyẹ̀fà ní eighty years lẹ́yìn ìjírà nẹ́bí tàbá yọ eighty kú ònú one ten kọ́ okun èlò okun akọkùn thirty àjẹ́ ìpè sàbẹ́ tó kú láàsì fi thirty years ọgbà thirty years lọ́wọ́ tani lọ́wọ́ àwọn àlùfáà tó ọba sàbẹ̀lá yìí àwọn kan pè táàdì rẹ̀ wọ́n pè táàdì rẹ̀ ìtàbí pèndáàbí náà ni pé torí kó bá àwọn sàhábà kọ̀ọ̀kan láyé nínú rìwáyà kan wọ́n ní sàhábí mẹ́rin lọ́ba láyé nínú nǹkan wọn ní sàbẹ méje olúbawáláyé nínú ẹgbà wá kan tí wọn gbà wá látọ̀dọ̀ tiẹ̀ náà tí ó fẹsẹ̀ múlẹ̀ púpọ̀ ni pé olóhùn bá sàbẹ méje láyé lára wọn alẹsẹ mọlẹ lára wọn sáàbù sáà àṣà àṣà rèé lára wọn ni àtúfẹ́ amúgún wáyà nínú ẹgbà wá kan wọn ni wá fìlà eléyìí ni wọ́n ló kú ní ọgọ́rùn kàti mẹ́wàá tó kú láti pátápátá táàbà ní sọ wípé ìkankunbi ìkankunbi ìkankunbi pé wọ́n tẹ̀ kú ní àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ tó kú láti pátápátá náà sábà ló kú ní one hundred ten years after ìjìrà. lára wọn òun náà ni wàásùlà kúnà aṣọ ní ṣókí ó ṣàbà àwọn sọ̀hábà láyé ọba àwọn díẹ̀ àwọn sìgáàrù sọ̀hábà ó bá wọn ní ayé àwọn tó wá pè ń tàbí àwọn tí wọ́n àwọn tó bá nígbàgbọ́ lórí wípé kéyìn òfojú kan sàábé ní fi máa ń jẹ́ tàbí àwọn yẹn ní tàbí ní Abu Hanifa àwọn ní rárá mùjára ló òfojú kan sàábé ò láti jẹ́ láti jẹ́ tàbí àwọn eléyìí yọkùnrin pé kì í ṣe tàbí ṣùgbọ́n ní ṣókí ọ̀rọ̀ rẹ̀ wà láàrin pé táàbì ni àbí táàbì kọ́ lọ́dọ̀ àwọn tó sọ pé tẹ́ ẹ̀ bá gbogbo kan sàbí la ní kakuléètì sá kéèyàn jẹ́ táàbì àwọn gbé rárá tó bó ṣe ṣe gbélé òṣèré wọn. ó ní àwọn àfáà ara àwọn àfáà rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé alimami Abu Hanifa ó kéwú lọ́dọ̀ àwọn àfáà tó já àfáà súnà àfáà ládìísì ó sì kéwú lọ́dọ̀ àwọn tí e ṣe aládìísì pọ̀nbélé tí wọ́n jẹ́ oní ilmul kalam lórí já pé alhamdulilayi ni àwọn òṣàṣù wa sọ lánàá rẹpẹtẹ àwọn ò ní kankan níjà bí àwọn tọmọ fapá àti ìmọ̀ kankan tọmọ kan tọmọ akẹ́kọ̀ọ́ wọn kan tí àlọ́ tó wá rí wà qala al-mutakallimun aw inda al-mutakallimin wal-fuqaha wal-muhaddisin ìgbà tó ń ti bí ọwọ́ àtúntàkàlìmí ló bá dé lọ́dọ̀ àwọn tí máa ń sọ̀rọ̀ ẹ̀dá àkúta ni èyí sọ̀rọ̀ sọ̀rọ̀ kéèmí sọ yìí lọ́dún lẹ́yìn ọ̀pọ̀ ọ̀nù lé kéwú lọ ọmọ ìyá dákun báyìí kéré lórí ayé kí lọ́jọ́ orí tójú orí kéré yìí tá a pọ́njú péyàn ń rákòrò péyàn ń dìde báyìí kọ́ lọ́ba àforí jùmọ́ nìyẹn pọ́nbé ké ń lajú báyìí ilé kéwú ńlá wà ní màkóńdòrò mọ́ lajú sí táàtò kiri òkè kiri ẹ̀kọ́ lọ tàbátúwádé àfọ̀tò láṣẹ lọ bílálà òní tó bílálà dìsín àti ìwà kó bàbá tó ti kó ń bí àtó láwọn táwọn náà tó lọ tẹ́tí àti lọ́dọ̀ àásùn gbọ́ wá sí àwọn míì náà kárò kó tó ká lè ṣàǹfààní tí bá ń bẹ lọ́dọ̀ tiwọn náà ká sì lè kílẹ̀ ìlú tí bá ń bẹ lọ́dọ̀ wọn àwọn tí ń dá òrìjú yìí lẹ̀ pẹ̀lú ìkíláàsì tábà ogun tí wọ́n sọ pátápátá fifty percent àti ká pé seventy five percent tí wọ́n sọ ọ̀rọ̀ òdodo ní tó bá súnmọ́ ọlọ́run àti sàlábì mú ni ṣùgbọ́n twenty five percent yòókù ni wọ́n twenty five percent yòókù ní poison tí ò gbọdọ̀ wọlé sára lèyìn ó fi lọ kẹ́kọ̀ọ́ lọ kéwú dáadáa láti fìmọ̀ ìjọ ìwọ ń wò pé ah, àbá yìí má pìtì poison yìí sí mi lára àmúpanilẹ́kùn tá a bá sọ̀rọ̀ sọ́bọ̀sọ́bọ̀ ọmọ yóò dá sí jáde sí eléyìí alẹ́ àbọ̀ àlefa kéwú lọ́dọ̀ àwọn tí èsì oṣù náà kọ̀ọ̀kan tí èsì àlàjàmá ó kéwú lé kéwú ṣíà ó ké lọ́dọ̀ mọ̀tẹ́sílà ó ké lọ́dọ̀ àwọn kàwárí ó láwọn àwọn tó jáde lórí oríṣiríṣi lórí òun ó gbá àwọn lọ́dọ̀ àwọn lọ́dọ̀ wọn ní ṣókí àwọn ní ẹlòmìnira kìlá àbí tí mo ti lọ́nu pé àfa àti mi ló tú mùtàkàlì gbé náà sí àwọn ọlọ́rọ̀ àwọn mùtàkàlì mọ̀ ni wọ́n máa ń pè ní àwọn theologians àwọn onímọ̀ theology kí ni ìmọ̀ theology òun ni ìmọ̀ tó so máa béèyàn ṣe ń tọ́jú ọlọ́run ọba dẹ́dà àti ìṣesí àti ìbáṣepọ̀ rẹ̀ láàrin èèyàn àtọ́nà ènìyàn ń pè ní lùmùlìkàlám kìí ṣe mọ̀ pé ìmọ̀ sísọ̀rọ̀ ọmọ akọ́mọlébi sí rárá yẹn ni pé bí ètò sopọ̀ mọ́ náà iná ń pè ní ìmọ̀ lùmùlìkàlám àwọn àfáà táwọn wá lọ fún eléyìí tó ẹ pé làwọn ni wọ́n iná bá sáábà jù ni wọ́n bá sáábà jù kí wọ́n sọ́ọ́dì pé bóòlù náà bá ṣe yí bóòlù náà bá ṣe rí ọwọ́ rẹ̀ ṣe bí ọwọ́ wa ní ẹ ẹ ojú rẹ̀ ṣe bí ojú wa ní ipò olóhùn wà ní àlẹ́ àṣì ìsìnwá báwo ló ṣe lè báwo lèèyàn ṣe lè tẹ́ pẹ́rẹ́sẹ́ gbogbo orú àwọn táwọn sọ́ọ́dì káàkiri tí wọ́n fi fara gbá mo sọ pé bí àbá sọ́ọ́dì rẹ̀ yóò forí gbá. one forty forty. tí wà lẹ́kọ̀ọ́. ọ̀dà so sí ìdílé àti àwọn tó ń jẹ́ ilmu kalam àwọn tó ń jẹ́ oní ilmu kalam Abu Hanifa kí wúlò pọ̀ ara wọn ara wọn zayikun ali ara wọn Muhammadu Bakir àwọn tó kẹ́ fíkìmù lọ́dọ̀ wọn ara wọn ni Hamad ibn Abi Sulaiman òun lọ gbajúmọ̀ jù máa fà kọ́ fíkìwù lọ́dọ̀ rẹ̀ eléyìí òun gba fíkìwù lọ́dọ̀ alimami Ibrahim Nakhai àti aṣáàbí aṣáàbí ló gba àbú ànífà mọ́ra pé àwọn èèyàn wa lọ kéwù torí pé àwọn oníṣòwò àwọn olówó làwọn òbí rẹ̀ aṣọ nǹkan kan wọ́n máa ń tà lòun náà sì gbọ́njú mọ́ tí máa lòun náà gbọ́njú tí máa ń ṣe ẹ wá ń lọ ọjà ńjọ́ kan wọ́n sì ní inú bísíǹsì gan ó tún dájú ọ̀yanrantí níṣáájú wá rí pé ìwọ̀n tó lọ́wọ́ bá bọ́ ńlá ká ìbáyìí èyí ṣe kọrí lé kéwòn àjọ ah, ọlọ́run kò fún alágbèyí tó ní sókí àwọn àfa rẹ̀ pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ pọ̀ rẹpẹtẹ àwọn tó gbajúmọ̀ náà wọn ni alimami sufa kì í ṣe sáfàrù kì í ṣe sáfàrù ọmọ kéwù sufaru náà máa ń pè ibn Uzayn ara wọn ni alimami yaakub ibn ibrahim abu yusuf afa dáadáa ni àwọn afa sunna láìkì rẹ̀ wọn láìkì rẹ̀ akọ́ọ́dì kọ́ọ́dì bákan náà alimami muhammad ibn idris ash-shaybani ibn hasan alimami muhammad ibn hasan ashaibani ara àwọn ọmọ kéwà gbà wà nífà àwọn méjèèjì yakubu ibn ibrahim àti muhammad ibn hasan wọn láìka ara wọn dáadáa yakubu ju muhammad lọ dáadáa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ orí afọ àwọn làwọn náà gbìyànjú ń pa rẹ̀ pé ok ìta àbáwá sọ yìí ọ̀dà ìròrí tiwa fún ìròrí ẹ̀ ló fi jásí pé ní wọ́n sàbí anáfíńgbà mi ẹ̀ mọ̀ ẹ̀ rí ráàyù mẹ́rin ẹ máa rí ráàyè mẹ́ta tí wọ́n lè léèrè àbúrò ànífà sọ Abu Yusuf sọ báyìí Muhammadu Shaybani ó sọ báyìí ara àwọn ọmọ kéwù rẹ̀ ẹ máa rọ́ṣẹ̀ owó ní Hasan ibn Zayyad naam alhamdulilah àbúrò ànífà ní kí irọ́ sí láti pamọ́ òun ni pé ìgbà ayé tiẹ̀ ẹni tá a ní wọ́n bí ní kọ́nínú àlẹ́bí gangan sallallahu alaihi wasallam ìgbà ayé kò láǹfààní àti kọ̀tíà tí a yọ kan tí wọ́n máa ń ṣe ìsìnáàdù rẹ̀ sọ́dọ̀ Imam Abi Hanifa al-Fiqhul Akbar nínú ẹgbàá wa ni wọ́n ní al-Fiqhul Awsat àwọn al-Fiqhul Absat tí a yí àwọn àfáà sún náà ní òǹkọ́ lọ́kọ́ ìkànnà àwọn àfáà mọ́sí àbí rẹ̀ lọ́kọ́ àfa àti ọ̀hún wá láǹfààní àti kọtíà dictation ni àwọn ọmọ akéwù ni wọ́n rí tí wọ́n bá rí kọ ni wọ́n rí kọ́lẹ̀ tí wọ́n bá rí kọ wọ́n rí pọ́ọ̀tù ẹ̀ ṣe bí táwọn kiri yóò ti forí gbánu torí pé rìpọ́ọ̀tù ló pọ̀ jù nínú òwe wọn kì í ṣe revelation according to according to according to ló wà èyí tó bá jẹ́ pé ṣe sí ilẹ̀ lélẹ́yìí tó ṣe pé kábàrù wọ̀lẹ̀ kábàrù yàtẹ́lẹ̀ sínkọ̀ wà kẹ́mbà níta bá ti pè ní ròyìn ó ṣeé ṣe kó òótọ́ wà ń bẹ̀ ó ṣeé ṣe kí irọ́ wà ń bẹ̀ torí pàápàá nífọ̀ láǹfààní àti kọ̀wé lẹ̀ fúnra rẹ̀ tá a ṣẹ̀rí sí straight pé a ah, tí a bọ́ ànífà ká máa ka méjì ká mẹ́ta bíi tàwọn ìyókù ìlójú ọ̀rọ̀ ọ̀rọ̀ àti fírèmù gbogbo tẹ́ ẹ bá fẹ́ fírèmù pa rẹ̀ gbogbo tẹ́ ẹ bá fẹ́ gbé kalẹ̀ pa rẹ̀ lójú ọ̀rọ̀ fún wọn láti ṣe. Alimam Malik ń sọ ìta ti lọ kàtàn rẹ̀ torí àkókò á hmm? lọ kàtàn rẹ̀ torí àkókò ká lọ kàn wọ́n fi yá ibùdó kún fún مشايخ علماء الأمصار ابن حبان البداية والنهاية ابن كثير الفهرس ابن نديم ترتيب المدارك وتكريم المسالك الإمام قاضي العياد قال وقال kò sí àkókò yìí mo ní wọn lè ń bẹ́ẹ̀ lọ́tà àwọn àbá yìí àbá sí akọ̀fẹ́ kí n sọ kálọ̀ kálọ̀ àwọn tí a ti mọ̀ fún kálọ̀ kàtà àdìmọ́ mọ́ àyè kẹ́mẹ́ ìta ìmáàmù sáfì kálọ̀ kà nínú àwọn ìṣòwò kálọ̀ kàtà rẹ̀ nínú àwọn tí a yìí. قال قد جمرت أساد الأرض àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àárín ìtàn imam shafi àárín bẹ́ẹ̀ ní kankan kálọ kan bẹ́ẹ̀. ìtàn imam ahmed kálọ kan ọ̀hún náà kálọ kan ọ̀hún ahmed bin ambali imam ahmed sunna abdulgani dákì ló ṣe. تاريخ التشريع الإسلامي البداية والنهاية الوافي بالوفيات وفيات الأعيان الإمام أحمد بن حنبل محمد أبو الزهر kálọ ka ìtàn tiẹ̀ náà bẹ̀ ṣe mo tẹ́ ṣe tẹ́fẹ́ láyé ìbàdàn ti dé kóòtù lọ. náà èyí tí ìyìn fò òun ni kíláàjì ọkà àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ ti kọ́ ọ̀dùn àyè mọ́tìlá pa kíláàjì ọkà wọn kíláàkì náà àwọn afáàtì fẹ́rẹ̀ wọ́n ní àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin أبو حنيفة مالك وشافعي وأحمد أجوكا عقيدة أغني ما نتقضيه الكتاب والسنة وما كان عليه الصحابة والتابعون والتابعون له بإحسان وليس بين هؤلاء الأئمة ولله الحمد نزاع في أصول الدين بل هم متفقون على الإيمان بالصفات رب وعلى القرآن كلام الله غير مخلوق وعلى الإيمان لا لابد فيه من تصديق القلب واللسان àwọn àlùfáà tó bá ń sọ̀rọ̀ wọ́n gbọ́ wọ́ọ̀lù gẹ́gẹ́ bí ti dókítà sọ̀lánì wà láì tá àwọn àlùfáà bá ń sọ̀rọ̀ wọ́n tó bá ń sọ̀rọ̀ ọ̀kan wọ́ọ̀lù tó ń jáde lẹ́nu wọ́n nítumọ̀ kìí ṣe pé wọ́n kàn ń sọ tàbá jẹ́ pé ṣe sí àwọn àfa àwa ni ṣé ní ànábì wa sallallahu alaihi wasallam ni òfin ní wá mọ wọ́ọ̀dù tí ó lò wípé kó lò dọ̀là alá kó lò bídí á kó fún tó bá fẹ́ lò bẹ́ẹ̀ táwọn àfa àbá máa ń wọ́ọ̀dù láti lò gbogbo tí wọ́n sọ ń bì pátápátá wọ́n ní àwọn ìmọ̀ mẹ́rẹ̀ àjọkàn wọn tí wọ́n dúró lórí òun náà ni ntí ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì tó sọ táwọn sàhábà tí wọ́n dúró lé lórí táwọn tàbíùn tí wọ́n dúró lé lórí àtàwọn tàbíùn tàbíìn àwọn tó tẹ̀lé àwọn eléyìí náà tí wọ́n dé lórí wọ́n ní kò sí ìyapa ẹnu kankan láàrin wọn kálọ̀ka ìtìkọ́dù dàáyé wọn tẹ̀lé àgbà tí àkànní jẹ́ bẹ̀ kò sí kankan láàrin wọn tó yapa nínú tẹ́sìn wa dúró lé lórí níta sọ fún wa kéèyàn tó lè forí gbá pàṣọ ìkẹfẹ́ yìí yóò yà pàǹtẹ́ síwájú lórí ẹ̀síwájú lórí kí alákọ̀ọ́kọ́ alìmánu bìlá bọ́lá ti ròyìn ara ẹ̀ láti ròyìn ẹ̀ kí lọ́kàn bí tó ń béèrè pé bò lójú ọlọ́run ti rí olóhùn lójú olójú ó parí olóhùn lọ́wọ́ ó lọ́wọ́ ó parí olóhùn ṣe ìsìwá òun tẹ́ pẹrẹsẹ lórí àlẹ́ àràṣì kí lọ́kàn pé bóòlù nǹkan lè lè dúró báyìí gbére lọ́kọ̀ olóhùn tẹ́ pẹrẹsẹ ọtẹ pẹrẹsẹ má béèrè àìsíwáwò màlúù wọ́n lè kẹ́yìn majhul wa su'alu an bid'a wa imanu bi iwaji agba bẹ́ẹ̀ àkídà àwọn àfáàní kò yàtọ̀ rárá ọwọ́ ọbì kan ọwọ́ ọbì kan tí wọ́n ti yàtọ̀ kínkínní ibi definition kìíní kẹ́ define kìíní kẹ́ nìkan ó define biology náà sí ẹ ní define rẹ̀ bákan náà tẹ́gbà tó bá mú tùmọ̀ kan náà wá ẹ lè wọ́n lo wọ́dìs kan náà kò sí ìdí eléyìí ebi tààrífù al-iman definition iman lọ́dún àwọn mẹ́ta yòókù alimami Malik walimami Shafi'i walimami Ahmed ó pa alimami abi hanifa abu hanifa àwọn òfin wàlẹ amadu bilijawari wọn òfin kún pé ìsìn jẹ́ iman òun ni asiriku bilikọ́l wà nọ́tò bilisan wàlẹ amadu bilijawari òsínlọ́dọ̀ àtàwọn àfáàsùn náà tí wọ́n ṣe ìbáàsùn nípa wọn dáadáa tí wọ́n sọ pé wọ́n yẹ ṣe kìfìrí tí wọ́n fọ àbọ̀ àlùfáà wọ́n fi léyìn rẹ̀ torí pé definition ni torí lọ́dọ̀ àwọn alùsùn àjàmá ìtàfẹ́lẹ́ yàtọ̀ kínkín nínú lọ́dọ̀ tí wọn òun ni àsìríkò bil lisan àsìríkò bil qalb wà nutqu bil lisan wà amalu bil jawarih wà wà anna al-Qur'ana kalamullah wà anna al-iman yazidu wa yanqus wa anna Allah subhanahu wa ta'ala yúrọ̀ fìlẹ̀ áfíọ̀ ìmánì àkídà àwọn alùsọ̀rọ̀ jàmáà yìí gbogbo ẹ̀ làbọ̀ àti fàlà ní ọ̀wọ́ definition wípé ìmánì lọ́dọ̀ tiẹ̀ alámàlù tàwárí òsì bẹ́ẹ̀ àwọn afáàfin sọ pé nínú àlàyé àti inú ìhùwàsí àti gbogbo tó fi sìgbésí ayé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá wáyé tó tẹ́ mi à wọ́n ní rahimahullah الله inna al-a'immata al-mashhurin kullahum yuthbituna as-sifat lillah wa yaqulun inna al-qur'ana kalamullah gbogbo wọn ni wọ́n parapọ̀ lórí pé kùránì ọ̀rọ̀ náà ni kì í ṣẹ̀dá ẹni bá sí pé ẹ̀dá ọlọ́run ní ó ti bọ́ sínú ara àwọn fúráàkì tí ara ti sọ lọ àbọ̀ àyẹ̀fọ̀ sọ bẹ́ẹ̀ gbogbo wọn ní ṣókí bákan náà ni wọ́n àkídà kan náà ni wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́rẹ̀ẹ̀rin kò sí yàtọ̀ láàrin wọn nípa tẹ́sí wa gbólé lórí ọ̀wọ́ ọdún tẹ́ àwọn àtàwọn àfáà sápò náà níbi definition iman níbi ìtumọ̀ pé abẹ́ translate abẹ́ túmọ̀ iman ọ̀parí téèyàn bá ti fi àlẹ́ amọ̀lùkù jàwárí sí o ti fi jọ àwọn múrídíà ìdínú tí àáfà ti fi sọ wípé àbú àlefa kó sí èròjà ẹni bá ti gbọ́ irú kẹsẹ̀tì bẹ́ẹ̀ pé ó tó ara tó tó kó sí ni pé ó kó sí èròjà o àwọn àáfà ti ṣàlàyé rẹ̀. alẹ́ sunna kọ́lá al-khilaf lafdi. tọ́yì kódà àwọn àáfà sunna wọ́n ní eléyìí ìyapẹ́ eléyìí náà ọmọ tẹnumọ́ yìí pé definition ìyapa orí ahọ́n lásán tí ò dọ́kàn tí ọ̀dọ́ kan rẹ̀ rárá tí ọ̀dọ́ kan bọ́ àyífà kìí ṣe téèyàn máa capitalize lórí pé ó sì gbọ́ pé àlàmọ́lù kò jàwárí kò sínú definition iman náà àwọn mẹ́rẹ̀ níbo láti máa mú ìdájọ́ alákọ̀ọ́kọ́ alkitabu wa sunna alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì náà ẹlẹ́ẹ̀kẹta wọn ni alìjìmá ìtàwọn àfọ́ẹ́sì láti gba àwọn sọ̀hábà tó fi di àkókò yìí tó bá pa ọ̀pọ̀lẹ́ lórí àlèjì òjìyà ìjìmá ó sì ń lọ tí ìjọba ìdá kìíyàmù máa dáhùn tó bá tó rà alàkìtà wa sunna bákan náà alìkìyàsì wọ́n máa ń lo kìíyàsù náà òun ni pé ká fi ìfẹ́ jọ kan nígbà tá a bá ti rí ńlá tá a fi jọ ló já sí pé èyí ọ̀nà kọ́ ni ọmọ àgbẹ̀ àbúrò àdìfọ́ àwọn ni wọ́n ń lo kìíyàsù ráàyè ni wọ́n ń lo kìíyàsù ni wọ́n ń lo ìwọ́n máa ti jẹ́ kìíyàsù náà dáhùn sọ ọmọ tí ń jẹ́ kìyàsù ó sì ń fi kìyàsù ó sì ń pe kìyàsù báwọn bíi pé ó kàn ń pe two plus two ní two plus two ó mọ̀ pé tí kìyàsù kó sínú pọ̀ ọ̀rọ̀ ọkọ̀ mùsàlì kùlì ìlà ọ̀dà mùsàlì kùlì ìlà ibẹ̀ ló ti wá máa kó àwọn igun ìgbìmọ̀ tó ṣe pé tọ́lọ́wọ́n bá ní ọlọ́ka àwọn tí àti ọ̀rọ̀ tí arabi tí wọ́n lò tó síǹpù ní òjò ọgbọ́n yìí àwọn àlùkàn tá a bá bẹ́ẹ̀ kà ọ́ láwọn tí àkàtà ọ̀rọ̀ asákú jẹ́ kí bẹ́ẹ̀ ka ṣẹ́ríkà ṣe ń sìn tí èyí gbé mújúlù sọ́dọ̀ tí èyí gbé èyí gbé dictionary tẹ́lẹ̀ àbí mo bẹ́ẹ̀ ka ìsìnáwí ṣẹ́rùn ìsìnáwí alámìnà àjìbẹ̀yọ́wí ṣé èyí gbé èyí wà kan tẹ́ fi máa wọ pé mo lè àfáà yìí gbogbo mo lè rí vocabulary tí wọ́n fẹ́ pa kọ́ṣẹ́ ọlọ kọ mọsálíkùlì ìlà ọ̀ndà mọsálíkùlì ìlà ló ti kọ́ dàwọ̀rán ọmọ tán pẹ̀bẹ̀ ó ti kọ́ sábù ó kọ́ tàfíríkùlì mọ̀nàt tàkíkùlì mọ̀nàt tẹ̀ǹkíkùlì mọ̀nàt lọ́dà kìyàs ó kọ́ mọ̀nà sábà lọ́dà kìyàs gbogbo àwọn eléyìí pátápátá wo ìmọ̀ tó rọ̀ mọ́ wọ́n kà pé kìyàsù làbá àlefa lọ lò wà á dúró mọ̀ tó rọ̀ mọ́ kìyàsù lásán tí wọ́n ní àbá àlefa lò dì sí ìbẹ́rù wa tí o ti gbọ́ gbogbo àwọn táwọn sọ yé dáadáa àfáà tó kọ́ ọba tó ọba sọ́lẹ̀ sàrí kó bá ṣàgbéga fún wa àfáà náà ní ìkíláàsì púpọ̀ àfáà náà nígbìyànjú inú ọ̀yọ́ wa bí náà ni àfáà kàtí àdáadáa ó sì nígbìyànjú dáadáa kébí náà bá àwọn ṣàǹfààní lára àwọn tí àwọn máa ń gbé tí àwọn àjọ máa ń yẹ̀ wò bàtà wọn ń ṣàlàyé àwọn tẹ̀kẹ́ ìmọ̀láta ìkọlùmọ̀láta tàkìrì ìmọ̀láta àfáà wa pé ah ìsàsà nǹkan máa bẹnu mọ́ ṣé gbogbo tẹ̀sán yóò ká àwọn ẹgbẹ́ wọn náà wọn wọ́pẹ́jọ́ máa gbọ́ ògbólé yìí nìyí láti máa ṣàwọn láti máa ṣẹlẹ̀ wa láti máa pèrè àwọn sákèésì tó sì di eléyìí ara dáhùn ti máa mú dájọ́ òun ni alẹ́sísílá tó já máa ṣàlàyé eléyìí wípé ọ̀rọ̀ wípé tí o bá ti sínú kìtáàbù tí o sì súnà wà láàyè ọ̀rọ̀ aláìmọ̀kan òṣàṣùṣọ lánàá wà láàyè aláìmọ̀kan ẹ foríjì ní pé mo ṣe àfihàn torí bí ṣe ń ká mi láàrin lèyí ó fi fi lọ́dún fi tó ń ṣe é lẹ̀ ọ̀rọ̀ kéwú dákun lọ kéwù ni mọ mọ mọ ṣe àtakò mọ pẹ̀lú fọ́jú pé àti ọ̀dí sínú kìtàrú ọ̀sùn náà sọ àfọ àtọ́ fi jọ nínú àwọn sálàfù tó sọ bẹ́ẹ̀ kí ni ìjìmọ̀ wà òjì yàtọ̀ ìjìmọ̀ bẹ́ẹ̀ kìyà sùn bẹ́ẹ̀ lóòótọ́ náà bá tó nínú kìtàrú ọ̀sùn náà láàbọ̀ sínú méjèèjì láàbọ̀ sínú àwọn eléyìí ìsìsìláàmù mẹ́mẹ́ àlùmọ̀sọ́lù ìmọ̀sálà eléyìí làwọn àfáà ń pè ní public làwọn ní àwọn oní eh, àwọn tourist tọ́jẹ́ ti òyìnbó náà pẹ̀lú public interest owó public interest báyìí ìdájọ́ ti ń bẹ́ lẹ́rè public interest rẹ̀ alẹ́ ti tẹ̀ ń mú bí ìbálòwà òun rẹ̀ òun wà á gbẹ́dájọ́ lórí rẹ̀ ó wà á lọ gbẹ́dájọ́ pé kò sí ọ̀tún táwọn ọ̀sán náà kò sí àjọ máa bákan náà òun ni àlẹ́rọ́fù custom àṣà àṣà náà ń gbà míì a máa fà tá a fi máa ń gbé ìdájọ́ ẹ̀sìn jáde tá a bá ti nínú kìtá tá a nínú sunna tá a nínú ìjìmá tá a nínú kìyàs èyí a máa lo orúfù ó dàgbà tó ṣe ṣẹ̀ríà ààrẹ ní kọ́sọ́ọ̀mù pé ẹnìkan fẹ́ márì láti ilé eh, àwọn ọkọ wọn wà ń gbé ṣùgbọ́n wọn gbé àádùn wa wọn gbé kíní wa tí wọn ò bá ti ro kankan tó jẹ́ àkúndà ma àbí ìmánì ma kí ló ń pè lára àmì sí àdàbí sọ pé tàhádà ò tàhábù ẹ̀tọ́ rẹ̀ ẹ fẹ́ràn ara yín ọkọ àti àwọn tó fẹ́ràn ara wọn ọfẹ́ ọfẹ́ fẹ́ràn wọn ìfẹ́ yóò sì ṣáájú ọkọ wa rùsùn lọ pé tó ẹ̀yin òbí ìyàwó mi tọmọ yín bá kó lọ́dọ̀ yín tán kẹ́ ẹ mọ ẹkún <laughs> olùbá òfin báàgì sí àǹkárá oríṣiríṣi àti léèsì okòó bẹ́ẹ̀ àti oríṣiríṣi tí wọ́n máa ń gbà àti àlùwàlá kùránì ọwọ́ akó gbogbo ẹ̀jọ tí wọn ò bá ti atiribúùtì kankan tó sopọ̀ má kì í dààmú kò sí tó kú mẹ́ orúfù lélẹ́yìí wàlà àádátú mọ̀hákámẹ́tù àmọ́ ń gbé ìdájọ́ lórí orúfù náà káwá sọ pé dandan bí lábáwá ṣe ń ṣe ìdájọ́ ṣe ń ṣe ìgbéyàwó tiwọn láṣẹṣe tiwa wàláhì tàbá fẹ́ ṣe ìgbéyàwó mi lónìí tàbá fi jọlá bá wà àwọn àtìlú mi ìyẹn báwọn ti ṣe ń sàwùjọ àwọn dọ́kítọ̀ lè sọ ṣùgbọ́n tó bá fẹ́ fi ìgbéyàwó ti ẹjọ́ báwọn lábáwá kan ṣe ń ṣe ní Tunis àbí ní Jazair àbí ní Masiri ó kò sínú kìfì wọ́n tẹ̀ wọ́n ẹ̀gbọ́n tẹ̀ fún mi yányán torí pé àwọn tí wọ́n ti lọ fèrò rí wọn jọ́ tòyìnbó Tunisia lónìí Faransé ó ti fọ ọpọlọ wọn dànù ó ti fọ́ ọpọlọ wọn dànù ò lè pè wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin wọn ò lè pè wọ́n lárúbáwá mọ́ bẹ́ẹ̀ ni wọ́n sí náà ìgbéyàwó tí wọ́n máa ṣe tí wọ́n lọ gba àwọn ọ̀rọ̀ kì sọ́ọ̀ àwọn obìnrin tí wọ́n pé lẹ́yìn pé wọ́n kàn ra fi nǹkan sí àyà báyìí wọ́n sì fi kinní kan bo ìsàlẹ̀ díẹ̀ báyìí wọ́n sì máa jó lójú gbogbo yín àníyàn àwọn nọ́ọ̀sì ni pé káwọn kó lè jó fún ọkọ kára ọkọ lè wà lọ́nà kó tó di pé wọ́n sin àwọn méjèèjì wọ inú rírọ̀ bákan náà wọ́n máa ń lo sẹ́lù sẹ́lẹ̀hà eléyìí ni pé ká jígàgà nǹkan tí yóò bá fa burú wá kìíní òun da lóòótọ́ ṣùgbọ́n tá a bá ṣe ó lè má burú lọ́wọ́ èèyàn a máa rẹ̀ àláàlì fún wa lóòótọ́ láti lò ṣùgbọ́n tá a bá lò aburú tí ó mú wa lè ju dáadáa bẹ̀ lọ torí kọ́ jẹ́ àláàlì torí àwọn ohun tí yóò mú wa a lè pè ní haram síbi eléyìí eléyìí ni sádò rẹ̀ à wọn a máa fàdájọ́ láti bẹ̀rẹ̀ ẹ ti máa ń lo eléyìí dáadáa ni máa máa yìí máa ń lo dáadáa bákan náà kọ́ọ̀lù sọ̀hábì ọ̀rọ̀ àwọn sọ̀hábì àbúrò àbúrò máa ń lo dáadáa àwọn àwọn afáyín náà máa ń lò alamisa ti máa mú dájọ́ òun ni sẹ́dúù máa ń kọ́ bílánà ìdájọ́ àwọn tó ti wá ṣáájú wa òfin ti bẹ́ẹ̀ nù wé wọn akálàṣe òfin inú ìwé tiwọn lónìí gbogbo ẹ̀ ló ti parí sínú Quran pátápátá ẹ̀yìn kan wà ní lọ sọ pé wọ́n ní nínú nínú tàbọ̀rọ̀ àbí nínú ìjì wọ́n ní tí wọ́n bá fọ́ ní etí ọ̀tún kó ṣe kí ni kó kọ tòsí fún àfáàní ńdájọ́ wọn níbo ló ti rí Quran ti gbé ó ti wá ti pé so ìdájọ́ táwọn ará ẹjọ́ ń fi ṣèdájọ́ ànábì Musa ni ànábì Isa ni a lè lò ó láti fi ṣèdájọ́ nígbà tí ò bá ti sí násìkù lọ́dọ̀ tiwa tí ìdájọ́ mi ò tí ì wá tó parú ìdájọ́ tiwọn rẹ ṣẹlẹ̀ pé nígbà tiwọn ọkọ̀ sára kàkàtà náà alábàání ìsọ̀rẹ́lẹ̀ àná mọ́ gini ẹ bá ka sábì gini nafsi eléyìí kọ àlèwòsàn lèwòsàn wà láàfin láàfin wà kíní kan. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين والأنف بالأنف والعين. sọ ma pé nígbà tí wọn àwọn ò ní díyà àwọn ò ní díyà o ẹni bá ti gé ilé tí gèdè mi ni kò sí arṣì kò sí arṣì nígbà kò sí díyà kò sí arṣì díyà ni owó ọ̀ràn ọwọ́ owó ìtara téèyàn máa ń sọ téèyàn bá gbẹ̀mí èèyàn téèyàn bá gbẹ̀mí ọmọ làkejì nínú sẹ̀ríà ṣùgbọ́n arṣù òun ni kéèyàn ó ṣe jàǹbá foríkè ara tí ó tẹ̀mí lọ ẹni bá gé mi ń kà yìí yóò fún ní arṣù ń gba arṣù kan lórí rẹ̀ ṣe mọ̀ pé díyà ọgọ́rùn-ún ràkúnmí ni arṣù ṣe ká bá pa ìkàlẹ́wẹ̀ wáyé pọ̀ máa rí pé mẹ́wàá ni ọgọ́rùn-ún ràkúnmí tá a bá dá sí mẹ́wàá mélòó ni ó fún yọ ọmọ fún ẹnì kọ̀ọ̀kan ní mẹ́wàá bí a bá gé ka àmì yìí àwa tó ní ọ̀tá létí fún pé àmọ́ gé ka rẹ̀ gba áùsù lọ́wọ́ rẹ̀ the answer àwọn ò ní eléyìí ọ̀rọ̀ ayé tó bẹ́ẹ̀ pé òfin Mósè lálò alẹ́ nọ́ọ̀sì àbí nọ́ọ̀sì àbí ọ̀rọ̀ àbí àìrọ̀ ṣe ṣe àfa ló gé yín àfa ló gé ọmọ yín létí ṣẹ̀rí àdìpé ṣẹ̀rí àdìpé kẹ́yìn ló gé létí pé à ṣẹ̀rí àyípẹ́kẹ́ yìí ló gé nímú rárá pé àfa ìwúdájọ́ wo lè à ń lò yìí àwọn anídíyanu ẹ̀sìn tiwa àwọn ti pa ṣẹ́rù mọ́ láti sọ yí pé ìdájọ́ tó ti lọ àwọn àfẹ́sì máa mú ìdájọ́ nínú rẹ̀ táwọn bá ti ní náà sí ìjọba tọ̀rọ̀ rẹ̀ bákan náà wọ́n máa mú ìdájọ́ ní ọ̀rọ̀ àwọn ará Mádínà alimọ́ máa lè fi máa lò dáadáa bákan náà wọ́n máa lò ìsìsáàbù káàfin kàtó ṣẹlẹ̀ ẹ̀ zámánì lè máa di káàfin jọ ní ti ṣẹlẹ̀ ní ìsìn bẹ̀rẹ̀ agbẹ́ pé bí ṣe máa rí bó ṣe rí ní òun náà nílé so bákan náà máa lo ìsẹ̀sáì àbọ̀ alimami ṣáfì òun ò gba ìsẹ̀sáì wọlé ṣùgbọ́n àwọn àbá kan sọ wípé ó lò ó pè lóko mi ara ẹ̀ lóko tí mo pè lọ́dà kìí àṣìlẹ̀ kan pé alimọ̀ náà sábà kálọ̀ ka àwọn turuku àwọn kutubu tẹ̀sírẹ́ ìsìlámi á ba ẹ̀ṣọ́ á ba ń bẹ̀ á ba gbogbo àwọn ìdájọ́ mú ìdájọ́ mi náà àwa dé kóòtù ní ìsìn tá a ti fẹ́ abẹ́ pẹ̀sẹ̀ntì kéèsì Abu Hanifa yóò sì wù mí kọ́ má ṣẹ̀kù ẹnìkan bí lónìí tí ó kù bí tí ò ní gbàgbọ́ yé wípé ìyẹn tó fà dábì pé Abu Hanifa kékeré yìí àwọn àbá àti sọ báyìí wọ́n ti kílẹ̀ àrẹ èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ ni pé ká tó lè pè yàn kéfèé wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa lánàá dókítà ti ṣàlàyé ẹ̀ fún wa dáadáa ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ ẹ̀bẹ̀ jù ni kéèyàn forí gbá látara àkídà kéèyàn kọlọ náà kó yà pa àṣẹ ọlọ́ọ̀ kéèyàn àkídà Abu Hanifa àkídà Abu Hanifa wọ́n ti sọ̀rọ̀ pa ẹ̀rẹ́pẹ́tẹ́ wọ́n ní ẹgbàdá àfàyè bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tabalọ̀ ọgbọ́sẹ́ ìwọ̀n àkídà tó tọ̀ àwíyà ọba bẹ̀ ibẹ̀ mo tẹ̀sí lọ mú wa torí téyàn ọba sọ̀rọ̀ pa àfa kan tó sì láwọn ọmọ akéwú tó ti sọ pa àfa lọ ibẹ̀ lọ da kẹ́ ẹ ti lọ mọ́rọ̀ àwa táwa ṣe ṣẹ̀ríà lóòótọ́ àlùfíkì wà lálẹ́ mọ̀sá ìbílẹ̀ àbá àbẹ̀ táwọn àfa ti ṣe ṣùgbọ́n kí n fẹ́ sọ̀rọ̀ ìmáàmù ṣáfì yìí lápẹ̀jọ́ kí n fẹ́ sọ̀rọ̀ àyè ìmáàmù ṣáfì yìí kí n wá lọ mọ́ mú ọ̀rọ̀ àlìmáàmù Sọ̀dàání wa kí n lọ mọ́ mú wá nù tí àlìmáàmù Sọ̀dàání ó lè wọlé lóòótọ́ ṣùgbọ́n mi ìfirinlẹ̀ kọ́ mọ akẹ́kọ̀ọ́ ṣẹ̀yà nílá torí wípé kútùbù ṣàfihàn pọ̀ rẹpẹtẹ tí ń wọnú rẹ̀ lọ tí ń ti lọ múlò rí àlìmáàmù ṣàfihàn wa ẹni máa fẹ́ sọ̀rọ̀ àlìmáàmù ṣàfihàn ní ìsìn lápẹ̀jùwẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ àlìmáàmù ṣàfihàn tó wá lọ nú àwọn kútùbù mọ́sí àtijọ́yè wípé wàkọ́ọ́lẹ̀ àlìmáàmù ṣàfihàn sọ̀rọ̀ ó ṣe é ṣe kójú òtọ́ ṣùgbọ́n oníṣẹ̀rí àgàntàn sọ pé ah, ládùúgbò tí a ṣàfihàn tó kú koro ó ṣe á jẹ́ pé mọ́sí àbí mi ló ti lọ gbéra yìí rẹ̀ wá ṣùgbọ́n dábàá kan kó tó mọ̀ alánàmọ́sá ìpìlẹ̀ àgbà kò sí tó burú mẹ́ jòsì ṣùgbọ́n tí mo fẹ́ sọ ni pé ibi tí mo ń lọ ni pé eléyìí tí mo ń sọ yìí ọ̀rọ̀ ara mi kọ́ ọ̀rọ̀ àwọn àfáà ni wípé àwọn tí wọ́n jẹ́ ara mọ́sí àbí àbí ànífà gẹ́gẹ́ tẹ́jọ́ mọ akéwu rẹ̀ ìlọ́dà ká lọ gbọ̀rọ̀ wọn wá pé kí wọ́n sọ ń pa àfa wọn ẹ̀ ṣálẹ̀ mọ àfa wọn tọ́jú wọn lọ àkídà bá nípa yìí ká lọ ka ṣẹ́wò tó hàwíyà ṣẹ́wò àkídà tó tó hàwíyà. ó ní Abu Hanifa rahimahullah àwọn èèyàn ti sọ̀rọ̀ ń pa ẹ̀rẹ́pẹ̀tẹ̀ tàbá wá wò tàbá wò tàbí sunna mo ti sọ ara àwọn tó sọ ń pa rẹ̀ ní ọ̀nà ìdàkejì tí ọ̀dà Abdullahi ibn Ahmad mẹ́lẹ̀ lára àwọn ọ̀rọ̀ tí wọ́n ṣàfitì rẹ̀ sọ́dọ̀ rẹ̀ lára àwọn kéèsì ṣàfitì sọ́dọ̀ rẹ̀ òun ni pé Abu Hanifa ìmọ̀ ń yapa àdìọ́kà àwọn sáfù sọ́lé wọ́n lẹ́kùn rẹ̀ mọ́ ọwa ni bẹ́ẹ̀ sì ni ta a bá a rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó sọ ọ̀rọ̀ yìí nínú àwọn tó yìí nínú àwọn tó ṣe àfitì oríṣiríṣi yìí ara ni wọ́n tó ṣe pé ìtọ̀lọ̀dọ̀dúnà fi Hanifa ara àwọn tó ṣe nípa Abu Hanifa. وذلك بسبب أن أصحابه هم أكثر أصحاب الأئمة الأربعة اختلافا وافتراقا في أصول الدين. أهلا وسهلا ومرحبا بكم. ètò sì fà òun náà ní wípé gẹ́gẹ́ bí alimam àtọ̀háwí bó ṣe sọ. أهلا وسهلا ẹni tó fà á tí wọ́n fi rọ́pọ̀lọpọ̀ àwọn òkò yìí lẹ̀ mọ́ Abu Hanifa òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lo mọ́sẹ̀ àbí hanafi ń bẹ́ nu wọn àtúnṣe pé àlọ́ àtìrìdíjà wọ́n ń lo àwọn náà pọ̀ jù nu mọ́sẹ̀ àbí hanafi wọ́n pọ̀ nu mọ́sẹ̀ àbí hanafi alkarọ̀mí yà ń bẹ lára àwọn fúlàkùtò ti forí gbáyì tí wọ́n ń lo mọ́sẹ̀ àbí hanafi ó jẹ́ mọ́sẹ̀ ni wọ́n lọ àti dé kóòtù ní ìsìn táwọn pírísẹ́ǹtì kéèsì Abu Hanifa alẹ́ àṣàríyà ń bẹ táwọn náà ń lo mọ́sàbí hanafi àwọn àṣàyẹ̀rọ̀ wọ́n pọ̀ nínú mọ́sàbí hanafi ń bẹ́ẹ̀ nu wọn àtúnṣá bíà ara àwọn fẹ́rẹ́ kò tó ti lọ tó ti ní alimọ̀tẹ́sílà àwọn sòfíyà náà ń bẹ́ẹ̀ nu wọn gbogbo àwọn fúráàkù tá à ń ká alẹ́ yìí àwọn fúráàkù tó ti forí gbá tí wọ́n ti sọnù látara àkídà látara àkídà tó lè sìlámíà tó sẹ̀lí mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wá pọ̀ nínú mọ́sí ni. mọ́sí àbítání ni. ànífà tíṣà yìí mo fẹ́ wò bóyá fọ́lò so ọ̀pọ̀lọpọ̀ wọn wá pọ̀ nínú mọ́sí àbí àbí ànífà ẹ má wàá gbàgbé ẹ dábẹ́ ẹja máa tẹ̀lé wa lóbi tá a ní pé wọ́n ṣáàjì àbá nípa sí kóòtù kéèsì sí ni pé kèfèrí àwọn wá fẹ́ gómìn tó fẹ́ kánsẹ̀ fún pé kì í ṣe kèfèrí a ti sọ fún wa ṣáájú wípé Abu Hanifa orin lẹ̀ wípé orin lẹ̀ wípé ó kọ Kùránì ó kọ ìwé kankan orin lẹ̀ wípé ó kọ ìwé kankan ìwé tí wọ́n ṣàgbèrè sọ́dọ̀ rẹ̀ àti sọ fún wa pé àwọn àfáà súnà ní òǹkọ́lọ́kọ́ àlùfíkì wò lè àjọ òǹkọ́lọ́kọ́ ẹni tí ò kọ́ gángan ẹ̀dá kò sẹ́tẹ̀ wa tọ́lọ́hùn òfúláwà ní àti dàwánà àrọ́hùn rẹ̀ sínú ìwé lákọọ́lẹ̀ táwa ní gbogbo orú àwọn yìí pọ̀ nù wa mọ́sẹ̀ àbúrẹ̀ tí wọ́n ń lò ìdí tó sì jó rí bẹ́ẹ̀ ni wípé ṣe mọ̀ pé Abu Hanifa wọ́n bí ní Kúfà wọ́n sì bí àwọn ìmáàmù yòókù wọ́n bí wọn ní Hijaz ilé kéwú méjì náà ní bẹ́ńgbà náà tó gbajúmọ̀ ìtẹ́yìn bá kéwú gbà náà èyí máa kó kéwú ní madrasatu alìlúra àyèfèrè iraq àwọn madrasatu ashabil hadith alil hadith fil hijaz inú kéyìn ó kéwú ní iraq tàbí kó kéwú ní hijaz nígbà náà ọ̀dọ́ àwọn kan bẹ́ẹ̀ nbẹ wọn náà gẹ́gẹ́ bí mama Muhammad mama Shafi wọn á lè káàkiri tẹ́kẹ̀kọ́ káàkiri ọkẹ́ oní sá ọkẹ́ oní mísọ̀ nbẹ ní wọn bẹ́ẹ̀ kó dé mísọ̀ tó tẹ́wọ́. àwọn sáà ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe mistake lónìí wọn bá gbé oní sáà ní òdu wọn ò lè súríà súríà ń bẹ́nu rẹ̀ àwọn ìlú tó wà lọ́ndà sáàmù ní john lónìí tó ti dájú gẹ́gẹ́ bí country ìlú mẹ́rin Súríà bẹ́ẹ̀ táwa máa ń pè ní Síríà Falẹ́sìn Filistin bẹ́ẹ̀ táwa máa ń pè ní Palestine Lubnani bẹ́ẹ̀ táwa máa ń pè ní Lebanon àti Urdu táwa máa ń pè ní Jordan àwọn ìlú mẹ́rẹ̀ẹ̀rin yìí bẹ lábẹ́ Ṣáàmù nígbà náà nínú ẹgbà wa kan wọn ní asima wọn kan ní Súríà ní Dimash ní Damascus bó ti jẹ́ pé Hijazi nígbà náà àwọn ìlú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni Madina ìyapa ẹnu ń bẹ láàrin pé ṣé Mẹ́kà ń bẹ nínú àwọn ìlú tó ń pè ní Hijaz ń gbà wà bí òsì Mẹ́kà bẹ́ẹ̀ Madina Yamama Khaybar àtàwọn agbègbè kọ̀ọ̀kan ní Saudi Abu Hanifa wa wọ́n wá bí ní Kúfà wọ́n bí ní Iraq ní ilé àwọn tó ṣe wípé àwọn ní bá ṣàlàyé ilmùlìkàlámù fún wa lẹ́ẹ̀kan àwọn tí wọ́n bí sí pẹ̀lú ọ̀rọ̀ ìtòsopọ̀ mọ́ ọlọ́run ọba àlejò ọlá àwọn ìròyìn rẹ̀ tó fi rinlẹ̀ fúnra rẹ̀ tí wọ́n ń túwìtì rẹ̀ ibẹ̀ ló ti dìde kódà inú báàdìyà Abu Hanifa báàdìyà rẹ̀ gangan tí wọ́n ti bí àwọn ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ kọ̀wárìjì bẹ́ẹ̀ mọ̀tẹ́sílà bẹ́ẹ̀ ṣíà bẹ́ẹ̀ ní agboolé wọn ọmọ ìyá nẹ́sì wàláhì ìtaba ronú nílẹ̀ ó yẹ ká ṣe sàdánkátà Abu Hanifa ni kò yẹ ká gbé kéfì rahmatullahi alayhi. ó yẹ kí tá a bá ronú dáadáa rahimahullah sahaba ìdílé ìdílé wípé Abu Hanifa dìde tọmọ kéwú ọmọ kékeré gbájú sílé kéwú tí ń gbájú sáwùjọ ó gbájú sọ àwùjọ àwọn onílù ìkẹlẹ àwọn onílù ìkìlò rí o tún wá mánéèjì o mánéèjì kọ́mọ̀ fíkìwù nílànà súnà tó fi wá di ìmáàmù bẹ́ẹ̀ ìmáàmù tó wá pé ìmáàmù Abu Hanifa dákùsẹ̀ rahmatulahi kì í ṣe pé máàmù tẹnu alimami alẹ́ni yóò jùmọ̀ alẹ́ àwùjọmọ̀ alẹ́ ojúmọ̀ alẹ́ alimami alẹ́ni ojúmọ̀ alẹ́ ìpanupọ̀ àwọn àfáàsùn náà ní orí ìmáàmù ni ẹ̀wọ̀n tí ẹ̀wọ̀n distance tó dání bẹ láàrin Abu Hanifa ẹ̀jẹ̀ mọ́jẹ̀ ńlọ ọ̀dọ́ májèké ló súnmọ́ díẹ̀ àti Imam Shafi fifty seven years ṣáwọlé láàrin ìgbà náà sí láàrin Abu Hanifa àti Imam Shafi kò sí ìmáàmù míì tó tún lè dìde tá lè pè ní ìmáàmù tí wọ́n tí wọ́n tí wọ́n gbọ̀lá fún tí wọ́n recognize bí ìmáàmù Málíkì lọ ṣe pé láàrin àwọn méjèèjì ìmáàmù àbúrò àdìpọ̀ àti ṣáfìlì Málíkì ní mẹ́mẹ́ láàrin fifty seven years ìmọ̀ gbé kalẹ̀ ìmọ̀ bóyá ìgbọ̀n mi yé alimami ahmadu ani láàrin ìmáàmù Abu Hanifa láàrin ẹ̀ṣẹ̀ wọn láàrin ìmáàmù Abu Hanifa àti ṣáfìlì seventy one years ní mẹ́mẹ́ seventy one years ṣé a wà ní láàrin ìgbà náà kò sí màmú mi tó tún lè fi rinlẹ̀ pé màmú jù màmú wọn lè kéde kan lọ ajẹ́kú nímẹ̀ ìyá tí wọ́n fi ń wọ̀n pé yẹn jẹ́ ìmáàmù ìlànà ẹ̀sìn wátàwọ̀ ẹ̀ ìmáàmù abúlé-àdífà wa rápálá lóòótọ́ ibẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nímọ̀ àti sọ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ wọn ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn oníyẹ̀yìn ìkàlámù ló ti bẹ̀rẹ̀ ọmọ ìyá fúnra rẹ sípò rẹ ebi mi àti ẹni àti gba gbogbo àwọn ilé kéwọn tí wọn ti gbòòrò oríṣiríṣi síwájú lórí kọlọ tó ti wá sílẹ̀ náà súnà tó bá ti kú síbẹ̀ ńkọ́ ṣé bí wọn náà ti bá wọn jó ẹyẹ líláyè ni ẹyẹ létí ń ṣẹ̀mí àwọn nǹkan abẹ̀mí tó sì tó tó jù sí gbòòkò kò tó gbóná kọlọ tó ti wá sílẹ̀ náà súnà fira rẹ sípò Abu Hanifa ó dìde láàrin àwọn oníròrí níròrí àwọn jàmíyà ni tẹ́sílà ni múríjìlá ni kàrọ̀ríyà ni rọ̀wáfínà gbogbo wọn náà pín ìrákì nígbà náà torí pé àti gba láti sánà sábà ọ̀tàlátì àwòsíta ọ̀tàlátì tí wàhálà Ali àti Muawiya ti ṣẹlẹ̀ táwọn kàwárí ti ya ní gbogbo àwọn fúlàpù yìí ti ń dìde náà ti ń dìde wọ́n ti náà ti ń dìde tàbí wọ́n á bí òun sáwọn sáwọn tàbí ní ṣùgbọ́n bí wọ́n ti nílẹ̀ fọ́ọ̀sì yẹ sáwọn ẹgbẹ́ yìí ti ń bẹ tí wọ́n ti jáde dé wúlẹ̀ tí wọ́n ti dìvẹ́lọ́pù dáadáa náà wọ́n á bí òun sínú wọn ọwọ́ fẹ́ máa fi wé àwọn tí wọ́n bí sí bí àdísì ó fẹ́ máa fi àbọ̀ àdífà wé àwọn tí wọ́n pé wọ́n bí àwọn sínú ilé àdísì yẹn àlìmọ́ àlìmọ́ máa àwọn yòókù náà wọ́n ṣe ṣẹ̀mí ní Hijaz tó sì yẹ léyìí àwọn tí wọ́n pọ̀ tí wọ́n ń lo mọ́sẹ̀ àbí Hanafi àwọn fíràkù yìí ń bẹ́nu wọn àwọn náà wá dà wá náà ọ̀pọ̀lọpọ̀ ìròrí tí wọ́n á pè tí wọ́n ń lẹ̀ máa bọ́ àlefa lónìí nígbà tá a ti ní òfin tí àkàkánlẹ̀ tá a lè ṣe àfi ti rẹ̀ sọ́dọ̀ rẹ̀ kò láǹfààní àti kọjá àdúgbò bí màmá yìí ṣe kọ mọ́tò àlùmọ́tò kò láǹfààní bí alimami ṣáfì àlẹ́wọ́mù wa risala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò láǹfààní bí alimami ahmad ibn hanbal bí muslim imam ahmad òun ò kọ́ gángan gbogbo kan yóò wọ àwọn ọmọ akéwù gbogbo tó kù wọ àwọn ọmọ akéwù gàngàn ni wọ́n kọ́ wọ́n á ròyìn tí wọ́n bá ròyìn. sòsídìí eléyìí àwùjọ tí a bá ànífà gbé ní alimami Tahawi alimami Tahawi nínú sẹ́rẹ́ àkíyà Tahawiyya ó ṣe àfọmọ́ rẹ̀ àfa ìgbàanú ọ̀rọ̀ kan wọ́n ní mọ́sá àbí sáfìyàn ló wà tẹ́lẹ̀ kó tó wá kó tó lọ mọ́sá àbí hanafi ó ṣàlàyé rẹ̀ lákùnrẹ́rẹ́ wípé gbogbo tí wọ́n lẹ́kùn mọ́ Abu Hanifa nínú àwọn àròrí kíròrí nínú àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ nínú ìjẹ́kẹ̀fẹ̀rí àwọn tí wọ́n fàárẹ̀ àwọn ìjọ onírò oríkìrò orí yìí ni wọ́n pọ̀ ní wọ́n sì àbí rẹ̀ ní tó sì fà á ni pé ibi tó ti dìde làwọn náà wà ọba wọn ń bẹ̀ níbẹ̀ ọba wọn kò sẹ́ni kó nùlù fún wọn ibẹ̀ ló sì ti bẹ̀rẹ̀ kéwú ó sì yanrantí tí máa ń tí máa tún takò wọn lórí rẹ̀ wọ́n jọ máa ń fa ìfàǹfà lórí ẹ̀ ó tún wá ní kó wá fìlànà wọn lẹ̀ pátápátá ó fìlànà inú ìkànnà wọn lẹ̀ pátápátá kálọ̀ kàwọn tí a sún ó fi ìlànà rẹ̀ lẹ̀ pátápátá ó sì ó lọ sí ìdí sọ́nà náà kálí wàá fi àkídà ìmáàmù àbí ànífà rinlẹ̀ wípé kò yàtọ̀ sí gbogbo àkídà mẹ́tẹ̀ẹ̀ta yòókù àyàfi eré àtàtì yẹ̀lẹ̀ náà níbi àlẹ́kìláàfù láfùsì ọ̀rọ̀ tí àwọn ànífà sọ nípa tawhid alakida ó pọ̀ rẹpẹtẹ táwọn àfáà ti kọ́lẹ̀ nù tí a mo rí twenty five mú wá bí àmọ́ ní kankan kan bẹ̀ tó táìmù tẹ̀ bọ̀ níta ló fẹ́ gbá níta ló fẹ́ ibi area defense gangan ìdíbẹ̀ mi ní kankan kan ló gbó tó kọ́lẹ̀ kálọ̀ka kálọ̀ka àdúrà lòmùtà àbà ògbó gbọ̀ngbọ̀n ní ilẹ̀ tó sọ nípa tawhid. pause ɛna yɛ pause ɛna kɛ yɛ mu ɛna yɛ pause. salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. inú mi fún ìdókòwò mi ó jẹ́ pé ṣèṣì um, bá ìkọ́ tóbi tó bá yẹ pàdé tí wọ́n jẹ́ ìzálà alùsùn náà din wal jamaa àwọn yẹn wà ní àwọn yẹn tó wà ní. adúgbò lọ́lọ́run alhamdulilayi بدر وما زال قيوم وقيوميته إلى يوم الدين أحمده وأصلي وأسلم على سيد المرسلين محمد صلى الله عليه وسلم رسول الوسطية وخاتم الأنبياء أما بعد ويا أيها المسلمون عليكم بالجماعة فإن الله تعالى دائما مع الجماعة وإياكم والفرقة فإن الفرقة خسران وقرب òkè ọlọ́run náà òyìnbó àdébà Muhammad ó kẹ́yìn mú mi ọlọ́run kò ní yọ ọlọ́run fún ẹ̀ láàmú ọlọ́run fún ẹ̀ láàmú mo kí àfa àti ọlọ́mọ ọ̀yọ́ ni mo ní òǹtẹ̀kọ́ ni nínú ẹgbẹ́ mọ̀ọ́bọ́mọ ọ̀yọ́ ni ọ̀lọ́mọ báàjọ́ ọmọ ọ̀yọ́ bá ń bẹ ọmọ ọ̀yọ́ mùsùlùmí ni kòtítọ́ èyí sòmílẹ̀ ẹgbẹ́ mọ̀ọ́. wọ́n ní ara azar ni wọ́n ní gbogbo gbogbo rẹ̀ fún délé mo kí òun náà bí o tiẹ̀ kí ni kò ti tọ́ ìmúra sí ti fẹ́ bá yín sọ lójú sí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo bá dúpẹ́ lọ́dọ̀ pé n tó wù mí kí n mọ ẹ̀kọ́ lẹ́nu ẹ̀ náà ni mo ń mo ń wí iṣẹ́ kan o ọ̀la yẹn tó wù ní mo gbọ́ lẹ́nu rẹ̀ ní mo gbọ́ tí mo ti pèpè àti mo ti gbé rí tí mo ti ń wí lọ́wọ́ tí mo máa wí òun náà ní sọ. láyé àlejò wa Muhammad alábìnrin obìnrin tó wà ní ọ̀rọ̀ àti ìbàdàn sàn án lápapọ̀ òkú lè wọ́n pa mí láṣẹ kí n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ bí ọpọlọ wọn bá ti mọ̀ nínú èdè kí n lè sọ ọpẹ kan ó jẹ́ pé mo dá ìjòkó wa ìsí méjì ìwọ̀nba ni mo lè gbọ́ lárúbáwá tí n bá ń sọ ọmọ bóyá ìgbàgbọ́ ní ọ̀pọ̀ ìjà ìjókòó títí ìsọmọ sàwọn títí ìsọmọ kìnnìkan náà fẹ́ pé àwọn tájọ ń gbélé yìí ni ọkùnrin yìí ń sọ̀rọ̀ ní òmùrọ̀lẹ́ mo wá padà sórí èdè tí ń bá sọ àti ibò àtàwùsá nìkan lè lọ́pọ̀ tí mo bá sọ mo sì rọ àfa àwọn náà ntí ń sọ ilẹ̀ púpọ̀ ntí sì ọmọ lójú ni lẹ́yìn bá mọ̀ wípé láyé àníbọ̀ Muhammad ẹnìkan sọ wípé wọ́n máa ń jà wá pẹ̀lú ìdẹ̀ pépèrè àlẹ́gbẹ̀mí ó ti dá ikú ẹnìkan ní ti dẹ́ pépèrè tó bá jẹ́ wípé n tó ṣe tó ní pépèrè ni tó bá jẹ́ òótọ́ ọjọ́ pọ̀ ní pépèrè àmọ́ tẹ́ ọ bá ṣe ìwọ gan tó pẹ̀lú kékeré kékeré wọ́n ti do alọ́nà mi ìdí ẹni iná ní òkè lábàjẹ́ ẹni iná ní à ọlágbára o tọ́ba ẹgbẹ́ ní kó ṣe tó pẹ̀lú ẹni náà bàjẹ́ ní iná ọ̀hún ọmọ níbẹ̀ tí ò bàjẹ́ ní iná ìwọ gan lọ́wọ́ ó gbọ́dọ̀ pé ẹgbẹ́ yẹn sọ̀rọ̀ láti ṣe àwọn ènìyàn káàpá àti màbá lẹ́nu lẹ́nu àyè ògbà mi nítorí tí mo gbé dání yẹn nígbà wáyé kọ́mọ̀ ọ̀yọ́ bá ní ọ́ bí ọba jẹ ìyá yóò jẹ bàbá yóò jẹ bí yóò di ìyá yóò di bàbá tí mo ní náà tó ń rí lọ sí tiwọn tó àìjókòó tí ọ kì í ṣẹ̀ṣẹ̀ fún mi àwọn èèyàn mọ̀ sọ tí ọba wí nígbà tó bá yá ọlọ́run sáré fún mímọ́ rẹ ọba. kéèyàn máa pè é ní kékeré nǹkan tó lágbára nìyí. ó tún wá lọ kọlu وحقوق الوالدين وطوال وقالوا تطرف في الدين ايه يقول هو ده من طرف والدين extremism àbí extremity kéèyàn wà lẹ́gbẹ̀ẹ́ kan kó má bá ọ̀tẹ̀ mbẹ́ láàrin sí i tàbí kéèyàn ti di aláṣejù bẹ́ẹ̀ tẹ̀tẹ̀ fèrè wọlé fura nínú aláṣejù tàbí aláṣe ètò ara yàgò ìwà ń bẹ̀ ọlọ́run ti sọ fún wa ní kura ní pé òun lòún sì wá ní mọ́tà ní wọ́sàkà wọ́sàkà lọ́dọ̀ àwọn àfa tí gbogbo ní táwọn àti ọlọ́run kan ti ṣe rí àwọn èèyàn wọn tí wọ́n ti ṣe láti ṣe láti ṣe láti ṣe tí ń pọ̀ sínú wáyé fún àdúgbò àwọn ọmọdé ní ń bọ́ fún àdìsílù sí fún wọn fún ànábì láti máa wí fún wa. àti láàrin àwa tó jẹ́ pé kò sánàbì mọ́ lẹ́yìn rẹ̀ níta bá gbọ́dọ̀ kúta máa lò àwọn ẹlẹ́bọ̀ bẹ́ẹ̀bẹ́ lẹ́bọ̀ wọn nínú ìdílé wọn tó rin mọ́ ẹ̀sìn wọn tó jẹ́ ti Islam kó láti ṣe sí ìdílé àgbà láàrin òun àgbàsìkò olórí rẹ̀ nílé àdúgbà fẹ́nìkan ó ti wá sí lórí ẹni bá ń bẹ létí ọbẹ̀ ẹ̀kọ́ kótó ọlọ́mọdé àbọ̀ kótó gbogbo ẹni tó ti bá ń dé àkídà eh, ẹnìkan tètè rí tó bá ti bá ti nìkan tètè rí wọ́n nìkan bẹ́ẹ̀ ní eh, ìgbóni nílọrin wọ́n pè jẹ́ àbàtà. ẹ̀kọ́ wo wọn ń jẹ́ ń jẹ́ ọkọ̀ òkèèrè lọ́wọ́ ẹnìkan ní dárúkọ ẹ̀ ó ní ha ọlọ́run máa fọmọ ẹ̀ sàdéhùn fáwọn ẹbí ẹ̀ mọ̀ Allahu Akbar wallahi lazim Allahu Akbar. mo ní lọ́dẹ onígbà tó bá ní tó ń gbọ́gbọ́ oníṣẹ́pẹ̀ tí ẹ̀yẹ bàbá wa eh, olúwàsí àgbáyé tí ń dákọ̀ ṣé wàhálà tí ń dákọ̀ ṣé kàmá tí ń tó wù lé wọn láwọn dáa ti ń bẹ́sẹ̀ yí kọ́kọ́ tó di pé wọ́n kí ọkọ ẹ dákọ̀ kí ló kù mo ní sẹ́kọ̀ọ́ tó ṣe nǹkan mi bẹ́ẹ̀ ni ha yíyan nìkan ni bàbá rẹ̀ kú kò ní wọ́n gbéhùn sí la kẹ́kọ̀ọ́ dé oní torí tó kékeré ni bàbá àwọn ọmọ sì jẹ́lá bí ní pàtẹ́ sí wa. ẹ dákun tó lọ ọlọ́run tó ń dá etí sí kékeré òun láti fi kékeré níwájú tọ́lọ́wọ́n bá wí fún àwọn ọkùnrin tó ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ làwọn ń gbọ́ wáṣí àpá wa bí ìjẹ́ tí mo bọ̀ rẹ̀ tọ́ba dùn ọ́ bí ti ń dákọ̀ ọ̀rẹ́ wọn ọ̀wọ́ náà bó ti wá rí mi ni bàbá ní jẹ́ fún mi mo tún jẹ́ bàbá kan káyọ̀. olùmọ̀ mi àlọ́dùnmọ̀ mi ẹ̀ka lórí ibi tó wá jókòó ẹ̀yìn mọ̀ tí wọ́n mọ̀ ta kò ní ní sọ̀rọ̀ yẹn àní ní káyọ̀ tẹ bàbá mo jẹ́ fún ọ lọ́ọ̀lì ọ̀gbọ́n mo jẹ́ fún ọ tọ́ba yìí jókòó. inú mi dùn ní o ní bí mo bá sọ̀rọ̀ inú mi bá dùn wà láì ní sàn kankan. lórí itọ́ ọ̀dọ̀kọ́ ọlọ́run fún ọmọ ọwọ́ á rí wí ṣùgbọ́n dàpọ̀ yóò bá yẹn máa tóbi ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀ yóò tún yorùbá kọ́kẹ́ lọ tí yorùbá yẹn máa tóbi ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀bà wọn dáhùn nítorí ẹlẹ́rìí ọ̀sán wọn ti fẹ́ gba ọ̀yọ́ yìí o bá a ṣe léṣe àti òfìkẹsẹ̀ balẹ̀ á lé àwọn náà pẹ̀lú gbọ́. Allahu akbar tí a gbé níbi tó níbi tó lọ. Allahu akbar. Ọlọ́run mọ̀ náà. Àmín. Àmín. Sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Àwọn bàbá wa Sheikh Mashood Ibrahim. Bàbá wa Ìmáàmù ti yọ̀ yọ̀ àti gbogbo àgbègbè. Wọ́n wá kí ẹ̀yin jẹ́mọ́ lápapọ̀ ẹ̀yin tọ́lọ́bà àti ìjẹ̀mọ́ Alisunna lórí ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí. Lọ́sàkùnrin lọ́ọ́ fẹ́ ìrọ̀pín ìpínlẹ̀ ọ̀nà Áfíríkà. Wọ́n lè pè lọ́wọ́ ni. قبل رأسك لله هذا الكلام قبل رأسك بسم الله بسم الله الله صلى الله عليه وسلم ọlọ́run wa sàmàbà wa ní ẹ̀sìn ìwọlé ẹ̀dá ni wọ́n ṣe àmì ọlọ́run náà kò jẹ́ pé àárín wọn pẹ́ ọlọ́run lè díẹ̀ ló ń kún fún wa àwọn àfáìsìn àwọn àbá wa gbà àmọ́ pé tí wọ́n dùn àwọn náà ni pé tá a bá sọ̀rọ̀ náà ọba lọ́wọ́ ká má ká má kọ́ tiẹ̀ ló jẹ́ àmọ́ kí wọ́n ká má fi wá sí ibùdó ọlọ́run kò ṣe àforíjì fún wa ọlọ́run kò ṣe àforíjì fún àwọn náà. na ibi tá a bá ọ̀rọ̀ yìí ni pé à ń sọ̀rọ̀ nípa àkídà àbí ànífà lọ́wọ́ àti wá ṣàlàyé rẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n bá gbàgbọ́ yé àkídà àfáà yìí tí àwọn àfáà náà ẹ̀sìn rẹ̀ iná iná mọ́sàbí rẹ̀ ènìyàn lọ́ọ̀kà àwọn náà mọ àfáà wọn àwọn ni wọ́n mọ̀ lórí àfáà wọn àkídà tàwíyà tá a sọ yìí gbogbo àwọn àfáà súnà wọ́n rẹkọgnáìsì rẹ̀ wọ́n kọ́ wa ń jáde ìsásùn bẹ́ẹ̀ níbàyí àwọn àfáà súnà ń lò ó ṣeé ṣe kí ìkọ́ tá a sọ lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ láàbù láàbùsí ti yí máa yẹn kán bá pàdé ńlẹ̀ wọn ò torí ẹ̀ fílẹ̀ torí wọn ti gbàgbọ́ yìí ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. ọdún mẹ́rin làwọn ọmọ fi kàlẹ́ jáàmì àlọ́dọ̀ ní kùsùmù àkídà. àwọn sàṣọ ní kùsùmù àkídà láwọn ilé takasù wọn àkídà tàhàwíyà tàwíyà. wọ́n máa sọ̀rọ̀ bá kí ni jẹ́ takasù. ní fíìkì wọn tí a bá bá ń dákọ̀ ojú ọdún mẹ́rin làwọn fi máa ń kà láti ní Saudi ẹni tó sì kọjú àyẹ tá a bá dapò ẹni tó máa ń dapò yẹn mọ́sáwù yìí ló máa ń yẹ nípa títẹ̀ yìí. ọ̀dà ìgbìyànjú mọ̀ gbọ́ yíyé dókítà ní tí a àyàkíyà tó tọ̀ àwíyà yìí ọdún mẹ́rin làwọn èèkọ́ ní Saudi Saudi mọ̀ mọ̀ pé ara mọ́sá àbí Hanafi òun ló wá kọ ọ̀rọ̀ tó dáa jù nípa àfa àwọn ẹlẹ́ kí ló dé tá a máa lọ mọ́ ọ̀rọ̀ third party alágàta tá a fi wá bú àfa láàfa tá a fi pè mọ́ọ̀mù àgbà ní kẹfì tá a ṣe lọ ọdọ tá a ṣe lọ ná àwọn ìwé táwọn ará wọn sí àgbẹ̀rẹ̀ tí wọ́n kọ bàbá wa gbá ní bẹ́ẹ̀ ọba lóhùn wọn agídí lò àbẹ́yìn ọmọ ọ̀rọ̀ gbé kalẹ̀ àbẹ́yìn ó ṣe àtakò pẹ̀lú ìmọ̀ o ò lè ṣe tó bàbá bá ní gbogbo tí gbogbo tí ẹ rí lónìí àbí tá a rí lónìí tá a fi pe aláàmú ṣe Albani tá a fi ń pè tá a fi pe bàbá wa Hanifa tí wọ́n fi ń pè wọ́n ní kẹfẹ́ àwọn bàbá yìí ti rí àbí sọ́kò fún bàbá wa ṣe Albani ẹni bá máa ń ka àwọn tí a ti ṣe pé ju ti ju tẹ̀ sí ni kí n ju tèmi sí ẹni láàrin bàbá Albani àtàwọn àfa ìgbà náà lọ́wọ́ kan bí bàbá Albani ṣe jẹ́ bàbá náà ọ̀rọ̀ bẹ nígbà bí bàbá náà bá sọ ọ̀rọ̀ sí ọmọ ìlú ọ̀rọ̀ olókù ọ̀rọ̀ kò forí jì mí akalase pẹ́ẹ́nì wé kọ́lẹ̀ kì í sọ̀rọ̀ ẹ ṣùgbọ́n wọ́n mú ọ̀rọ̀ sọ sí yàn wọ́n sọ̀rọ̀ sáfọ́ àti wọ́n ti sọ̀rọ̀ sáfọ́ wọ́n sọ̀rọ̀ sáfọ́ wọ́n sọ̀rọ̀ sáfọ́ àánú àfáà tí wọ́n ṣe ní ìmọ̀ àfáà tí wọ́n wí wọn ò wá dákọ̀ àfọ́ wọn ẹ̀rọ gbọ́dọ̀ wá dá wá wá ní bẹ́ẹ̀ náà ló ṣe múra àyè àṣà àríyá rẹ̀ wá nínú sọ́fà tó tàbá sí tí ó dákọ̀ mọ̀ dídàkọ̀ rẹ̀ tó gba àwọn adákọ̀ sọ́fà tó tàbá sí oní yé alẹ́ sọ̀tún ní sọ̀tún ní bàbá ń bá wúlá tòní so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ṣókíṣà ní wípé bàbá mu ọ̀rọ̀ sọ wọn ò sì ní jà lára wọn ò ní ba ìjọba lọ́àbí ọmọlàkejì jẹ ṣùgbọ́n wọ́n mọ sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ wọn wá síbẹ̀síbẹ̀ bàbá Albani sọ wípé Abu Hanifa àtàwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ń alàlùkọ́tì sálàfì ipe orí láyà àwọn sálàfì wọn wà sẹ́mi ọ̀pẹ́ ní tí ọ̀pá ti nílò orí yìí tẹ́ ìmọ̀ sọ fún àwọn ọmọdé olùgbé má kàtí ààrẹ ọ̀dà aṣọ wọn sọ pé má kàtí àbúrò àbálùbáni náà torí pé kò pé àbúrò àdìpá àdìkè òkè kébé ṣe kó má kàtí àbálùbáni náà torí pé kò pé àwọn àti fàáké fòye ní ìsìn torí táwọn sábà gbọ́dọ̀ pé sórí àbá ìmọ̀ kàtí àrẹ ẹ wọn kàtí àrẹ ìwọ náà tó tó máa kẹ́kọ̀ọ́ à ń bọ̀ wálẹ̀ so kò jẹ́ bí o ṣe jẹ́ mo ti sọ̀rọ̀ gbogbo tí àbọ̀ táwọn afọ àkọọ́lẹ̀ nípa àbọ̀ àlefa nípa àkídà pàtàkì òhìdì láwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ twenty five nìyẹn ní ìlànà àti kàkẹ́kẹ́ mẹ́ àwọn ọ̀rọ̀ tí ó sọ dàálẹ̀ tó papọ̀ mọ́ta àwọn sálà nípa kọ́dà ibẹ̀ bíi fifteen ibẹ̀ bíi ìlànà láti kàkẹ́kẹ́ pa rẹ̀ torí báyìí àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wọ́n pé àbúrò ànífà sọ nípa àwọn sọ̀hábà tó sọ pa àwọn sàábì àtẹ̀lé láwọn ọ̀rọ̀ owó iyebíye ọ̀rọ̀ gidi tẹ́wọ̀n kò fẹ́ràn wọn gan ibẹ̀ bíi náà rẹpẹtẹ tí ìlànà àti àwọn wa. ọ̀wọ́ ẹ̀yọ̀ kan tẹ́bi kọlẹ̀ táàgbà pé àbúrò ànífà ti fi jáde pẹ̀lú ìrẹ̀kẹ̀ láàrin lẹ̀ kó tó kú ó kó bẹ́ẹ̀ pátápátá ó padà sí lánà àwọn sáràkù sọ́ọ́lì wọn tún náà pọ́nbélé ó ń gbóhùn ọmọ rẹ̀ ahmed tí ń ṣe fàǹfà pẹ̀lú àwọn oníyẹ́lú ìkàlà àwọn tá a sàlàyé fún alẹ́ ìkànnì àwọn theologians tó máa sọ pa ọlọ́run gàgà àbá nípa wọn bọ̀ ahmed wa ni bàtò wọn á gbọ́ ìró ẹsẹ̀ bàbá òun wá dákẹ́ àmọ́ nípa wa kò pé kí n wo gbọ́tọ̀ ń sọ kí lẹ̀ ń sọ nulẹ̀ àwọn olóhùn bá sọ̀rọ̀ olóhùn wa ka àwọn táwọn bá sọ̀rọ̀ nínú àwọn tọ́jú orí ẹ̀rù ìkàlámù àwọn oníròyìnrò yìí àbúrò nípa wa sọ fún wípé ó wá sọ fún ọmọ rẹ̀ wípé irú ọmọ yìí ṣọ́ra rẹ̀ pẹ̀lú kọ́ máa ń sọ̀rọ̀ àwọn olú àwọn ọ̀rọ̀ báyìí má sọ má bá wọn sọ wọ́ọ̀rọ̀ ìmọ̀lẹ̀kẹ̀lá àmà ọmọ ẹ̀ wá ń sọ pé rẹ bàbá mi bọ́ọ̀lù ẹ̀yin náà ẹ wà nílànà yìí tẹ́lẹ̀ ẹ̀yin náà máa ń sọ̀rọ̀ àwọn àbá yìí tẹ́lẹ̀ ọwọ́ sọ pé ara òun sọ ilé ìlú fún ọ lánàá yàwù ni wàhálà ìyàwó àdáyàgà àdù mò ń sọ ilé ìlú lánàá mo sì máa ń fi mọ̀ inú ìkẹlẹ àkókò lè máa ń pa ẹ̀ ìyẹn lánàá ṣùgbọ́n lónìí àdáyàgà àdù èmi náà mo tún wá ń pọ̀ fún ọ sí pé wọ́n sọ kankan jọmọ́rọ̀ àwọn méjìlá jàmíyà gba ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báwọn kò rí wọn wọn sọ pa rẹ ọmọ rẹ gẹ́gẹ́ lẹ́yìn ló fi rinlẹ̀ wípé bàbá òun ti padà pátápátá sí ìlànà sódà àwọn ẹ̀yìn táwọn àbá ṣe fún àbá nípa àpọ rẹpẹtẹ ẹ̀jẹ̀ ká méjì bẹ́ẹ̀ wípé dáàbò pé àbá hanifa yìí kìí ṣe àbá tí a lè pè ní kèfèrí alimamu Shafi alimamu Shafi ó sọ wípé ẹni bá fẹ́ kọ́ máa fi kí o fọwọ́ àyàlù fọwọ́ àyàlù àbí àlà àbí àdífà táwọn àfọ onímọ̀ bá sọ pé ìyáàlù ẹnìkan yẹn ni pé ọ̀dọ̀ àbú àdífà lè ṣẹ́rí sí wọn àwọn ni wọ́n dìpẹ́ǹdì lé lórí nípa àwọn fíkì àbí mọ́mú ṣáàbì òfin rẹ̀ bẹ́ẹ̀ bákan náà ẹni tó kọ́ Imam Shafi ìkéwu tí ń ṣe wà òun náà lórí lẹ̀ wípé àbọ̀ àlefa o àbí ìmùlẹ̀ àmánà ó ní àmánà gẹ̀ ó nígbà fipamọ́ gẹ̀ ó sì máa ń lórí pa níbi gbogbo nǹkan tí bá ń ṣe ìfọkàntà rẹ̀ máa ń lórí pa níbi nǹkan tí bá ń ṣe kódà kò ní bẹ̀rù kí wọ́n fi dàpá o láti má ṣàfi àwọn ènìyàn lórí ìgbà tí bá ń ṣe so ẹ̀yìn táwọn àbá ṣe ó pọ̀ rẹpẹtẹ kí alọ́ka mọ̀nàzírò ayé mọ́tẹ̀lá àbá tí àtúntàkàríyà sàmásì tó ṣe àbá bẹ́ẹ̀. alimami ibn mubarak òun náà ṣe ìfọ àbá nípa ìpẹtẹ débi pé kódà olùkọ́ ní orin alimami ahmed ó ṣe alimami ahmed bin hanbal ó yin àbú àlífà ó sọ fẹ́ nìkan wípé ipò tí àbú àlífà dé ahmed tó ń wò yìí ò tí ì dé so alimami ahmed tó jẹ́ onífíkìw bákan náà ó jẹ́ afásọ́nà náà ibi táwọn ti wá parí ẹ̀ka gíga tó jẹ́ pé ibẹ̀ láti fẹ́ pèsèntì kéésì ọ̀rọ̀ ìgbà wá ní ẹ bá ẹ bá bí mo lè máa ń láǹfààní àti máa sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ Yorùbá púpọ̀ Yorùbá ní ma sọ ṣùgbọ́n tó bá jẹ́ kí n jẹ́ mo lè má kàn tu torí àdúgbò àwọn ẹ̀sùn lọ́dún kan àbúrò àti fàtó tó kéfì ní àwọn abẹ́gbẹ́ àdàbà pé kò rí bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ òun ní pé àbúrò àti fàtó ara rẹ̀ eléyìí tí mo sọ yìí ọ̀rọ̀ ara mi kọ́ ká lọ wo tí a ti wọ́n pè ní rọ́fún asam ti alimami sọ̀rọ̀ àbọ̀ àlefa sọ ń bẹ̀ wípé ó sọ fún alimami yakubu ibrahim tá a sọ lẹ́ẹ̀kan ara wọn kéwù rẹ̀ wípé ìrẹ́ yakubu wáyé yàrá kí ló ń ṣe ọ́ látẹ̀tù kúnlá máa tẹ̀sán mi nì má lọ gbogbo tó o bá gbọ́ lẹ́nu mi lẹ̀ torí pé èmi ò kọ̀dé àrùn ra yàyà ó wàhálà tó kù láyà yàyà mo lè rí kankan nù rí mi lónìí kí eré ìtọ́jú àjọ ọlọ́lá kí n fi kí n fi tò nílẹ̀ tó bá wá gbọ́ tò ní tọ́ láǹfààní àti gbọ́tọ̀la bó ìtọ́ ajá wà lálẹ́ nù èlò fà ń tẹ́fà gbọ́ pírísẹ́ẹ̀tì wọn sọ bẹ́ẹ̀ pé àlùmọ́ọ̀mù àwùzárí òun náà kà fara àgbà nípa sọ gbogbo ìkẹ́bà ìwẹ̀ lọ àwọn àfáà sọ̀rọ̀ ti ṣàlàyé rẹ̀ wọ́n ní àlùmọ́ọ̀mù àwùzárí sọ bẹ́ẹ̀ nígbà tí òun ti gan ní àgọ́ sọ alimami awuzayi ó sọ lóòótọ́ ìtẹ́ tí àtẹ ka ó sọ lóòótọ́ ṣùgbọ́n tí àmì ti wà tí wọ́n tún ti gbé e jáde pé alimami awuzayi ó sọ ohun tó sọ pàbó ànífọ àǹgbà tí ò tí ì rí ni wọ́n padà wá pàdé ní ìjáàz wọ́n wá jọ sọ̀rọ̀ wọ́n á ah, wallahi innahu la a'lamu bil pé á ah, àfa yìí ní mọ̀ fíkì olóòótọ́ apart from tó ti gbọ́ lẹ́nu ibnu mubarak abdullahi ibnu mubarak ọlọ́ba bẹ̀rẹ̀ ló mara di ìjọ kan ọbẹ̀rẹ̀ sí bú àbá nípa ya ọ̀sá yín ọbẹ̀rẹ̀ sí bú àbá nípa ọbẹ̀rẹ̀ sí bú àbá nípa ah, ya kiri kan kan kan àbá nípa kiri kan eléyìí ọba ṣe kankan eléyìí ọba bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀dà kẹsì ẹ̀ eléyìí ọba bẹ̀rẹ̀ sí mú àwọn ṣùgbọ́n ọ̀rọ̀ mi tó ti tẹ̀lé náà ni pé àwùzárín ó sọ nígbà tí ò tí ọjọ́ àbọ̀ ànífà nípa ìgbà tó rí àbọ̀ ànífà tán kọ́ ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ẹlẹ́yìn bá bẹ̀rẹ̀ sí mú fata wa àbúrò àdífà wa wá wá àwòsàn ayé ti ń jara kòrò tẹ́lẹ̀ ìbú àwọn àdífà wa gbẹ ta ló ní irú òrí irú òrí tó mú wáyé abúlé àwọn bàrá kìíní àgọ́ àdífà ló ní orí ṣé irú àfọ àbáyé lòun fẹnu àtẹ́kàn àfọ àlẹ́ tó ń sọ yìí nígbò padà wá rí tán kó padà fún wa kò fún àmọ́ra tó sì ní eléyìí àfọ àdífà ti gbára rẹ lẹ̀ ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún Yusuf ayọ́ àgọ́ bákan náà àbúrò àlefa ó ti fi ìmọ̀ à ń ṣe fanfa à ń sọ̀rọ̀ nípa ẹlẹ́mù kẹlá ó ti filẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa ní ẹ̀ẹ̀kan. bákan náà nínú dáàbò fi sáré ṣàlàyé fún wa a ti ṣàlàyé ìsíwájú pé kúfà ló ti kẹ́kọ̀ọ́ àwọn àwọn ìròyìn tó wà kúfà gbà náà ńlọ́fà tó fi di pé irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ṣàfihàn sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn afáàfin rẹ̀ pé kò sọ Abu àlefa alimami báyà fi gbà wá wípé yahya bin durais ó ní ṣèyídù sáwórí wàhátá wùrọ̀jù òun rí sáwórí ọwọ́ bí pé kí ló mú yín tí ẹ̀yin ò kí ń ájú ẹ̀ tẹ̀ kí ń fi bínú yóò ṣe kò sí dábàá ṣe ẹ̀ rárá eléyìí wá bí pé wàmánà kí ló ṣe kálọ̀ ká sunnatu wa makanatu wa fi tashri' al-islam abamẹ́ pé àbọ̀ ah, àníkọ̀ yìí kí ló ṣe tó ní kámá dàkú ó ní ah, òògbọ́n tí sọ ní òògbọ́n dábọ̀ àníkọ̀ sọ ní ìtọ́ ní òun tò nílànà náà ni pé tó ń bá sọ̀rọ̀ òun kọ̀kọ́ wọnú tí a lọ tó wọn ò bá ti òun ó wọnú kìtá òun ó wọnú súnà òun ó lọ àwọn sàhábà òun ó lọ àwọn tàbíìn àwọn sàhábà inú wọn tá a bá nílò orí oríṣi méjì a lè mú kan káfí kan lẹ̀ lọ́dọ̀ tiẹ̀ pé òun lè wí tó tó tó fẹsẹ̀ nílẹ̀ tó ń gbóhùn òun lè fi kejì lẹ̀ táwọn tábì bá sọ̀rọ̀ òun ó yiri ẹ̀ wò torí pé àwọn wọ́n wà láàyè wọn àwọn náà bẹ láàyè wa ìyẹn ni wípé àwọn yẹn àwọn náà àwọn onígbìyànjú làwọn náà òun náà wọ́n ṣègbìyànjú tòun pẹ̀lú ẹ̀rí tí bá ń bẹ́lẹ̀ tó wá sí kọ́ bá bá ń tí wọ́n sọ fún pẹ̀lú ẹ̀rí tó ń rí òun ọgbà torí pé táàbì lọ ni wọ́n ń lọ́dọ̀ àwọn tí ìgbà ìsàlàyé ẹ̀fọn ní ẹ̀ẹ̀kan àti ìtọ́jáde inú àwọn ọ̀rọ̀ ìgbẹ́ wọn fi pé àbúrò àdúrà kéfì nípa tàwùsá yìí àti ṣàlàyé ẹ̀ báwọn pé ó sọ ń gbà náà gẹ́gẹ́ bí àbúrò àgbẹ̀ náà sọ pé rárá alima al-sheikh al bíi di àwọn pẹ̀tẹ̀sọ́bà nígbà tá a ṣe àwọn wáàsí kan tí wọ́n á fún wa lé sí padà ọba lẹ́rọ́ là ń pa ìhà ìrọ́ àwa padà wá kó gbogbo ẹ̀ wá níbi tí bàbá ti ẹmọ kéèyàn wọn máa update bàbá ti yanjú ẹ̀ kó tó kò láyé lójú ayé bàbá ní haramu wọn dání ni wọ́n ti lọ bí bàbá wípé bàbá ọ̀dà mi kọ́rọ̀ yín pé méjì nípa tẹ̀sùmá tẹ́sọ̀ pé fídíà ni tẹ́sọ̀ pé fídíà kọ́ ah bàbá ní ànàlá àdùkù ìlà kọ́ọ̀là wáhìnà ẹ̀ sọ̀rọ̀ méjì ìrántí pé mo sọ̀rọ̀ méjì nípa tẹ̀sùmá àbí ẹ̀rọ ẹ̀yọ̀ kan òun náà sì ni wípé wàhánà tẹ̀síbí àbíhá jáàyè pé ká fi ṣe tẹ̀sùbá ká fi tẹ̀sùbá ṣàfọ̀mọ́ kò sí tó burú bẹ́ẹ̀ ọtọ́ láti lò pẹ̀lú àwọn májẹ̀mú tí bàbá kalẹ̀ lẹ́yìn rẹ̀ wà á nà áfúdọ́lá bẹ̀lẹ̀ àsọ́ọ̀bẹ̀ ṣùgbọ́n ká fi ọwọ́ ṣe ìlọ́lọ́lá jù ẹ wá wò irú àáfà tó ti wá lọ ka tí a bí tó ti ní bàbá òsè mí ló pè bídíà tọ́wọ́ jáde ta ọwọ́ á tún fún alẹ́ sí nígbọ́dọ̀ wọn wá ṣe ṣe sì ń pẹrẹpẹtẹ lórí sísẹ́mù èmi náà láwọn ẹ̀ka lọ mọ́sálásí pé ọ̀dà àkókò ṣàlàyé ẹ̀lẹ́rú ẹnu tẹ́lẹ̀ ní àkájáde àwọn abẹ́ ẹ̀ka ń kà ní pass by pass bàbá sọ́ńbì kan pé láìsà láìsà ìbílẹ̀ wọn là àárọ̀ kì í ṣe bídà kì í ṣe àárọ̀ so ní sókè ní pé èèyàn máa update ara èèyàn eléyìí ìbẹ̀rù àpariwá sí àwọn táwọn àfáà sọ pé tábà tiẹ̀ wàá ráṣì ṣe lára àfáà kan kó láti ṣe ó wà ń bíi ó pọ̀ ní sọ̀yọ̀ kan bẹ̀ ṣùgbọ́n eléyìí nídìí kí n sọ abala yìí nídìí kí n sọ torí ibẹ̀ gan ni ìtakókò kẹfìrí pọ̀ sí jù gẹ́gẹ́ bí ọmọ ìyá tí mo bá sọ̀rọ̀ ọjọ́ kan gbàdá ṣàlàyé gbogbo rà bá ní pàtàkì àwọn ẹ̀yìn náà ẹ̀wọ̀n tó sọ ẹ̀wọ̀n tó sọ wípé kó máa sọ wípé tàbí bá ń bẹ láyé yóò tún lò yóò tún gbà ń lò rí òun ni ó lọ́nà ìwé oní àbúrò òótọ́ sí ni alimami Abdullahi Ahmad ó gbé wọ́n gbé sínú tí ààrẹ mo ti mo ti ṣí sẹ́yìn wọ́n gbé sínú tí ààrẹ ni tí wọ́n sọ lẹ́ẹ̀kan pé wọ́n ti parẹ́ o tọ́ba wo tí a tọ́ rà kó bó ṣe ṣẹlẹ̀ ré èyí ṣe pé wọ́n parẹ́ lọ́nà èrú Al-Malik Abdulaziz nígbà tó dórí oyè ní Saudi òun ló pa sheikh kan bí amúsí òun ló ṣàjẹ́ kọ́ di Mákà nígbà náà sheikh yẹn ló jẹ́ kọ́ di Mákà nígbà náà òun náà lọ́wọ́ sí àti mọ́líkì àti sheikh yẹn pẹ̀lú àwọn àfáàgbà wọn ṣe tàkíkù tán tí wọ́n rí i pé àwọn kìíní ìkùrà fáàtì ni ni wọ́n pàṣẹ pé tí tọ́gbà mi ò bá jáde àwọn ọ̀rọ̀ àsọgbẹ́nu ní àgbélẹ̀rọ̀ ọ̀rọ̀ ní àhesọ ní ẹ ṣeun kọ́ lọ́mọ jáde mọ́ náà wá kó tí à ń tẹ̀ náà fi yọ́ kò bẹ́ẹ̀ àbá wa sọ fún kẹsẹ̀ tẹ̀ pé bọ́ọ̀lù ara wọn ti yọ́ wọn ti dọ́gbọ́n sí ní so tọ́ba ara tí wọn ti owó dáadáa wọn ti pa àwọn abdullahi fún amadu yìí wọn ti parí kó bẹ́ẹ̀ bí ìpè tẹ̀ náà ti yọ́ ẹ̀yin ọmọ ìyá náà gbọ́ ẹ̀yin ọmọ ìyá náà gbọ́ ẹ bá fẹ́ rí rẹ̀ ọlọ́run wá sí alhamdulilayi ọlọ́run jàre fún wa ọmọ ìyá tó sẹ́kọ̀ọ́ wọ́n yọ ọ́rọ́ sí mi ni lẹ́yìn mi mi lẹ́yìn mímọ̀ pé lẹ́yìn mímọ̀ ìṣètà kíkú pé kò rí bẹ́ẹ̀ ni wọn ò fi fi ni wọn ò fi tẹ̀ jáde mọ́ pẹ̀lú ẹ̀ àwọn tó wá padà tẹ́ jáde kánú kan tí àbá fàwùsàn àkàrà nìkan àṣàrù kabir lákìlátò mahwiya bàbá ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ pé tó ntí òjò wọn tẹ̀ jáde mọ́nu kìí ṣètè báwa ti ń gbé kí eléyìí tí mo wá ní ó yẹ ká sọ̀rọ̀ ń pa rẹ̀ níṣẹ́jú méjì tí fi sọ òun lèyí tí àwa tá a jọ mọ kéwu wọn náà mọ bí ń ṣàtakò tá a bá ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ àlefa pé ẹni ẹ̀gbọ́n tó sọ pé tálíbà lánàá bí kan bá ń bẹ láyé yóò tún lò nù ráàyè òun ni yóò tún lò nù lórí òun ni àwọn àfáàní àgbọ̀ àlefa ọmọ owó mẹsẹ̀ wàá gbọmọ ṣe tírìtì wọn ní ọ̀rọ̀ yìí àbúrò àní fọ̀ọ̀ sọ wọ́n wá tírìtì rẹ̀ bẹ̀rẹ̀ wáyà wà dìráyà wọ́n tiri wọ́n tiri tirẹ̀ lọ́nà tí yàn tó gbà wá tí wọ́n tírèsì ẹ̀ lọ́dà ọ̀rọ̀ ń gbọ́ ìbọ̀lọ́gbà ṣe ní gbogbo wa náà la nígbàgbọ́ nu sanad ká tó lè gbára aládìsí kan pé bóun ló ti bóun ló gbà wá táwọn tó gbà wá bá jẹ́ni tí wọ́n ṣàárẹ̀ àdìsí ò ní ṣàárẹ̀ tí kan nú wọn bá ti já láàárẹ̀ ó ṣe é ṣe kádìsí wọn ṣàárẹ̀ kápẹ́ àdìsí yìí wíìkì wọ́n wá tírèsì ọ̀rọ̀ ókè pé ẹni àbọ̀ àdébàsọ pé làwọn àdúrà kan ní nàbí yìí وأدركتني لأخذ بكثير مني ومن قولي وعلي الدين إلا برأي أو إلا برأي pé bọ́lá bí bá bá mi láyé ni àbẹ́mi mọ́ bá ọba gbà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù lórí mi ọlọ́run kò foríjì gbogbo wa o àbọ̀ àlefò lè sọ ọwọ́ àti rí tẹ̀lé wáyé tán wàjẹ́rẹ́ àyà ọ̀nà tó gbà wá ọ̀nà tí ọ̀rọ̀ yìí gbà wá ọgbà ìlànà ọkùnrin kan tí wọ́n pè ní Yusuf fún asipáàtì wa Yusuf ibn Asbat kìí ṣe ni ibú lóòótọ́ ṣùgbọ́n bàbá àwọn ka tí a bàbá wa rán sí ibn Hazm bàbá rán sí bàbá àwọn ka ẹ mẹ́mẹ́ ṣùgbọ́n ọkùnrin yìí kò ní mẹ́mórì tó strong tó kún ó ní ó ní ó lẹ́yìn mẹ́mórì ó lẹ́kùn rẹ̀ mọ́ bẹ́ẹ̀ tọ́ba sì lẹ́yìn lẹ́yìn mẹ́mórì tí ò ní táàmù dọ́t lórí ẹ̀yà àbúrò ní àdéhùn lẹ́yìn òkókó ní táwọn tọ́tì wá yóò kò bá di ìsìn ọba gbà wá nígbà téèyàn wá gba rọrùn yìí wá gbàgbọ́ àdífà ní tánàbí bá ń bẹ láyé yóò tún lò ní òrí òun ni ẹ̀tọ́ wá gbà wá wá tírẹ̀sì tí yusuf náà bá tú rẹ̀ lọ́gbà wá ẹ̀bà àbátìmù ní ọlẹ̀ olùkẹ́kọ̀ọ́ alimami olùkọ́ rí ó ní ẹni yìí ó ní tí a ti ẹ̀gẹ́ tọkọ wá rẹ̀ ṣe àmọ́ tọkọ ó ti sin wọn onígbà wa dákòókò kan tó jọ regbé lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ káàlẹ̀ láàyè tí ibi hadith yìí kàmọ̀ yẹn bẹ̀kì kò lè kò mọ ìjọ sọ mọ ìyẹn ẹni tó ẹni tó gbọ́rọ̀ yìí wá nù alimami Bukhari ṣé ó sọ pé kèfèrí ni òun ló yà sọ pé ẹni tó gbọ́rọ̀ tí wọ́n lò tó fi pàbó àlefa kèfèrí yìí òun ló àbó alimami Bukhari ló ní ẹni yìí ọlẹ̀ yìí pé làákà ìrẹ̀yìn kan ti fẹ́ lóòótọ́ kìí ṣe ní ibò ìmọ̀mù Bukhari yìí sábà jẹ́ àlàfẹ́ yẹn. kì í sì sábà ẹ ṣe o nínú ìwà ìmọ̀mù Bukhari sì ni pé kì í sábà lẹ́kùn kì í ní tí ọ̀dà mẹ́rin kankan àwọn tó ṣe sí sẹ́rí ìhun tí a rẹ̀ lọ́lẹ̀ mọ́ ṣe léyìn. bákan náà alimami Yusuf ayagona eh, asibati wọn ní a lè lo ẹ ọ̀rọ̀ rẹ̀ ta ló sọ torí ó ti sin tí a rẹ̀ nìkan náà àwọn àfáà yìí sẹ́yìn àgbọ̀nù wálé ló fi sọ yí pé láàyè tẹ́jú bíi àlè ló kálọ̀ wo kálọ̀ wo àjẹrù wọ̀tàdé àbọ̀ òyìnbẹ̀ pé ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ yìí wá láàyè tẹ́jú bíi kọ́ọ̀lì èyí ń lo olú ọ̀rọ̀ rẹ̀ láti fi ṣẹ̀rí sukalo wọn bẹ abamẹ eléyìí ní mina ayé sọ̀rọ̀ wáyà ọ̀nà tó gbà wá alẹ́ mọ̀ pé ọ̀rọ̀ wọn dà kìí ṣe àbúrò àdébà lọ́sọ̀. bákan náà kálọ̀ wo tí a alimami zahabi kìtàbù tó àfà ọ̀ka àfà yìí máa ń nú àwọn tó àfà ẹni tí wọ́n kà pẹ̀lú àwọn ará àwọn tó lẹ́yìn tábà gbọ́rọ̀ wá a lè lò ìnìwọ́n wá lò ó sì mọ̀ wọ́n náà sì gbogbo tá a sọ yìí ó sì wá dídá wá dáwọ́ bò ẹni tí wọ́n ti sọ pé nǹkan gbà wá a lè lò ìnìwọ́n wá lò torí ọmọ ìmọ̀gbọ́n tẹ́tẹ́ ti kú ara àwọn ọmọ ìyá tí ń tẹ̀lé wọn náà tó wá fi tó fi tàtàkù ní mọ́ṣáláṣí jọ kan pé ẹ̀yin náà gbọ́n tó sọ wípé tánàbí bá ń bẹ láyé yóò tún lò ní lórí òun mo wá ń bi pé ṣé ntẹ́yìn sọ pé lọ́dọ̀ tí yín náà tẹ́ ìkéwú rárá yìí kẹfẹ́rí làbọ̀ nípa aláwàkọ̀ aláwàkọ̀ náà eléyìí nínú àìsùn ló wáyà ọ̀nà tó gbà wá nìsín wọ́n ti pa ọ̀rọ̀ jẹ́ lọ́nà tó gbà wá mìíràn àìsùn kìráyà ká lo knowledge pẹ̀lú ẹ̀rí tí bá ń bẹ ńlẹ̀ pé sọ wọlé lọ́jíkálì náà wọ́n ní àbọ̀ ànífà bàtí àti sọ́lá àlẹ́ ọ̀sánà mo kẹ́kẹ́ gbọ́ mi dáadáa làwọn náà fi rí pé dìráyà rẹ̀ wọlé tó bá ṣe pé stand àbọ̀ ànífà bá nì nínú àdísì yìí tó bá ṣe pé stand ẹ̀ bá nì ajẹ́ pé kò ní ìṣòro tó sọ láíláí abẹ́mi ò rájí sí eléyìí ni abẹ́ ẹ̀rí àlàyé rẹ̀ lórí àdísì yìí ni nípa tí mo mọ́kà ìgbà tí àbọ̀ ànífà ní hajjatul wada ìgbà tí anabi muhammad sallallahu alayhi wa sallam tí ń ṣàlàyé fáwọn èèyàn pé ẹ wò ló máa kà yí o ó ti dèwọ̀ kẹ́ ìtàjẹ́ lẹ́nbẹ́ o ẹ sì má gé àwọn koríko abẹ̀mí o ẹ má gé kókó kankan bẹ́ẹ̀ ẹ má Ibn Abbas kan sọ pé ìlàlẹ̀ ìfìr àyàfi kí sí nìkan anabi kan ra sọ̀rọ̀ dákẹ́ díẹ̀ ní Ibn Abbas sọ pé ìlàlẹ̀ ìfìr ìgbà tí ẹ yá má gé kókó kókó ká má gé àwọn kókó ali ali ali jaiz khir tabali diẹ Allahu akbar anabi wa sọ n taara ibùdó abasọ pé ilà lè ifkhir sallallahu alayhi wa sallam pé òótọ́ ni kókó tó ń pè ní fragrant grass àwọn kókó olóòórùn yẹn bíi flower bíi flower olóòórùn pé a lè jáwọ́ anabi wa ni ilà lè ifkhir ìgbà tá a gbọ́ ànífọ́ wà á translate àdìsí yìí tí ó ṣàlàyé rẹ̀ ó wá fi ní lẹ́ńbẹ̀ yìí pé mọ́rò wípé anábì gbàgbé ìlànà ìsìkìlì o Ibn Abbas ni ó farabalẹ̀ kánábì fi délẹ̀ ó fi sọ̀rọ̀ débẹ̀ tani mo ní sàlàyé kiri bó àlefa tani talọ tani talọ fẹ́ gbé àkọlé yìí fún mi. anabi wa mọ anabi wa mọ sọlá alẹ wọn sẹlẹ ẹ ṣeun ẹ ṣeun ẹ tẹ̀lé mi o. ọmọ sọ fún mi àti ẹ pé má ṣe bá nàbí gbàgbé àti ṣe ẹsẹ fíà ìsìkìlì o kọ mọ wàá rò pé ìròrí inú àbáàsì ló lò ó lànà bíi fẹ́ sọ ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Akbar pé ibùnà àbáàsì ni ọ̀ farabalẹ̀ kánàbí fi sọ wípé ìlànà kristi sídìí eléyìí àyàbọ̀ àlefa ni kì í ṣe kánàbí lòrò rí ibùnà àbáàsì mẹ́ọ̀ ó fẹ́ ntòun náà fẹ́ sọ ni àwọn àfáà wa ni ṣé ẹni tó wá sọ wí eléyìí pa nábì láti dákan eléyìí wà nábì wípé ni ó wà ó ní kò lóye ọ̀rọ̀ ibn abbas ìní ọ̀wà sọ wípé ìmọ̀ bẹ́ẹ̀ tó níye ṣe ìní ọ̀wà sọ wípé ìtẹ̀lé parí ẹ̀sẹ̀ mọ́kàndínlọ́ ìtẹ̀lé ìwẹ̀ parí ẹ̀sẹ̀ so ṣé òun ní ẹ̀ńtọ́ sọ bá nípa Ibn Abbas wípé ànábì ọ̀gbọ̀rọ̀ kẹsẹ̀ bá ànábì lọ́rọ̀ rí rẹ o ànábì fẹ́ sọ tẹ́lẹ̀ ní ọ̀wà sọ wípé ànábì gẹ́gẹ́ ọ̀rọ̀ tèmi ní ọgbà áhà ah, áhà ah, ah, torí ọgbọ́n tani àbú àníbà lọ́dọ̀ Ibn Abbas ẹ̀sìn bàbá ẹ̀sìn bàbá ìgbà tó lọ Mẹ́kà gan tó lọ kẹ́kọ̀ọ́ fíkìwù Ibn Abbas torí pé ìgbà tó kọ́ ti Ibn Mas'ud àti eh, àti ti Ali ibn Abi Talib ní Baghdad ní Iraq lọ́dọ̀ àwọn tí wọ́n gbà wá lọ́dọ̀ alikọ́mà àti èyí tó kọ́ tọ́jọ́ gbà wá lọ́dọ̀ wọn kí ẹ ṣe kó kọ́ tàlẹ́tì lọ́dọ̀ wọn ó tún lọ Mẹ́kà ó tún lọ kọ́ ìmọ̀ ti Ibn Abbas lọ́dọ̀ àwọn tó ń gbà wá lọ́dọ̀ Ibn Abbas náà tá ló mú lọ́dọ̀ Ibn Abbas ló fi wá gbọ́dọ̀ àkọlé àwọn afá wa ni tó jọrú ẹ̀ sẹ́yìn náà Umaru náà ti sọ ìtọ́ba mú ọ tó kí ló dé tó gbé àbúrò àbúrò àbúrò àkẹ́fẹ́ nítorí irú ọ̀rọ̀ báyìí kí ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́yìn náà wọ́n sọ pé inú sọ́yìn Bukhari wà á fákọ̀ ní rọ́bì fi sàlàsì nínú rìwáyà kan ó ní wà á fákọ̀ rọ́bì fi sàlàsì sẹ́yìn náà wọ́n bí ara ni ọlọ́rọ̀ èmi àtọ́nà jọra lọ́nà mẹ́ta ṣé kò dé ọlọ́run sọ̀pọ́ọ̀tì mi ọlọ́run sì gbàdábì lọ ọlọ́run sì gbàdábì lọ mọ́ bọ̀ ó ní wọ́n á bá kàn ní rọ́bì ìsàlásì ọlọ́run sọ̀pọ́ọ̀tì mi lọ́nà mẹ́ta ọlọ́run jọ ìbí tí ẹ̀ ṣe déédéé tèmi lọ́nà mẹ́ta nínú ẹgbà wá mi ń bẹ̀rù sọ yóò kọrin náà pé wà á fàtú rọ́bì mo sọ̀pọ́ọ̀tì ọlọ́run mo jọyọ̀ ọlọ́run nínú tó fẹ́ sọ àwọn sọ̀kì láì lọ ṣe ìtọ́ni mo jí èmi àti ẹ láàtú báwọn àníyàn ọmọdún kàtọ́ òǹkọ́ alákọ̀ọ́kọ́ òun nípa hijab pé a yà Rasulullah pàwọn obìnrin rẹ láṣẹ ayé àtàjìbìnà ká máa lò jáàbù fàyínà ó yù kẹlẹ́ mọ̀ hún náà albaru wal fajir pé báwọn kẹfìrì àti ẹni rẹ àti ẹni tí ẹni tí òkì wọn kà wá sọ̀rọ̀ pẹ̀lú wọn bó ṣe wù wọn sọ fún wọn kí wọn máa tẹ aborí ká yẹ ya láyàbádé ta ló sọ bẹ́ẹ̀ fánàbí umar ṣé ayé ọlọ́run dé lóòótọ́ àbí òdì ọ sọpọ́tì àbí ọ̀sọpọ́tì rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀sáró bádùí eléyìí náà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nípa mọ̀kọ́mù ibrahim pé àṣewáyé kírun ibrahim yìí n'i ayé àbádé ibrahim àmùsọ́ndà ọ̀dẹ ẹ̀mọ́ kírun bẹ̀ so àwọn wa irú tí sẹ́yìn náà wọ́n rù wípé mi àbí mo lọ́nà mẹ́ta àmọ́ ibi tó ti ibi tí àyà ti wá látọ̀dọ̀ pé umaru lo nǹkan àkọ́sọ́ jáde ojú mẹ́ta wọ́n ní níbẹ̀ irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí Abu Hanifa tí ò lè ṣe pé kèfèrí gbogbo dáadé sọ pé Abu Hanifa láti jẹ́ pé kì í ṣe kèfèrí ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ẹ̀dá pẹ̀lú lábàlẹ̀ kí n sọ méjì nínú àwọn àfáà tí wọ́n ti wulẹ̀ fi ẹnu kẹrẹpẹtẹ ṣé èyí tó alimami Abu alimami Shafi'i wọ́n fi ẹnu àtẹ́kàn náà kí ló dé tẹ́kù ń kẹfì ó fi hàn pé tọ́jọ́ bá gùn tọ́jọ́ bá gùn díẹ̀ ẹ padà pé ṣáfì náà kẹfì wọ́n ní ìmáàmù ṣáfì yóò fi ìjà yóò wá lọ sí ibi sàárè Abu Hanifa ní yóò mọ̀ wá lọ bèrè nǹkan ibi sàárè yóò lọ mọ̀ tọrọ ẹ tàwa sùn kọ́ subhanallah jẹ́ wọ́n bí tí ọ̀rọ̀ wà ẹ jẹ́yìn náà ṣe áà ah, ah, pé ah, àwọn ìbámu ṣáábì ó ṣe àmọ́ ṣerú eléyìí tí ó sì lè ṣerú eléyìí pé kí ìmáàmù ṣááfì yìí ìmáàmù ṣááfì kó wá lọ bí sàárè Abu Hanifa kó máa lọ bèrè nǹkan bẹ́ẹ̀ wọ́n tún wá gbé wá pé ó ní tóun bá bèrè nǹkan bẹ́ẹ̀ ọlọ́run ń ṣe. ìsìn bẹ̀rẹ̀ kọ́lẹ̀. ìsìn a sì ká àwọn ìsìn ká ti pẹ́ kọ́lọ̀ pé kẹfìrìlà Abu Hanifa tó máa jáde àwọn ò sọ pé kẹfìrìlà ni ìmáàmù yìí wọ́n tún sọ pé mọ́mù sáfì wọ́n ní aṣọ aṣọ ìmọ̀ Muhammad ọ̀rọ̀ bẹ́ẹ̀nù tí àgùnbẹ̀ kọ́lé yọ ọmọ ẹgbẹ́ tì pé ì máa ń fi aṣọ tọrọ pé wọ́n lá aṣọ yìí o dákun ṣe tí mo bá ìfẹ́ tí mo fẹ́ fún mi tó sì dèrè wọn pọ̀ kálọ̀ ka kìtàbù màjòwòhìn kálọ̀ ka alkamil fíkìnì kálọ̀ ka di kálọ̀ ka àgbà àwọn tí wọ́n ti jàdúrà àwọn kálọ̀ bá wọn kálọ̀ àwọn bẹ̀ tó oníṣókí àwọn àáfàá súnà tábàárà àwọn àáfàá tí wọ́n ṣe àṣìṣe kọ́ ìdá méjì kan bẹ tí wọ́n ń lò alákọ̀ọ́kọ́ ni pé irú wọn bẹ́ẹ̀ yóò ọ̀dọ́ wàlà àyùbádá wàlà àyùjà àfúnláì excuse ni àní ìpèlómbíyà àsìníyàn lódì ẹlẹ́ẹ̀kejì inú principle tó máa ń lò òun ni pé alẹ́ ibrọ́tù bí kẹ́sìrọ́tì mahasi alẹ́ ibrọ́tù bí kẹ́sìrọ́tì mahasi èyí tí ó ti parí báwọn ìdáwò yẹn sí ni dáadáa wọn tí dáadáa wọn tí wọ́n ṣe ẹja wa padà lọ ní táwọn èèyàn bọ́lẹ̀ pa àbọ̀ ànífà ṣé n tó dáa lọ́pọ̀ jù ni àbí n tó burú n tó dáa lọ́pọ̀ jù kọ́ ìdà wa ní bí wípé tó bá ṣe pé n tó dáa lọ́pọ̀ pọ̀ jù látúnṣ kárò lè mọ̀ sáwì mo ò ní dápọ̀ àbúrò rẹ̀ mọ́ pé lọ́wọ́ àwọn ẹgbẹ́ so sídìí eléyìí gbogbo wa náà láti níbi tá a fọ àwọn àlámọ̀rí kan mẹ́ta tá à ń sọ jáde tá a mọ̀ tó ṣe pé ẹ̀wọ̀n ti pe kálukú náà kéfì gbogbo wa ń sẹ́ni pọ̀lọpọ̀ ọba sọ̀rọ̀ yóò ní a oko rẹ̀ wá sú lọ bí ọlá ọlọ́run ẹ̀dá kò ṣe èmi àti ìlà ń sọ àtàfà sún náà á ti gbàgbéra tọba rí mọ́tò rẹ̀ ọ́n lọ bí ọlá ọlọ́run subhanallah kẹrọ kẹfẹ́ ní ni a sì ń sọ àbẹ́ ìsọ ni àti kó sí àti kó sí pé bèrè àfúrá táwọn tó lọ àgbẹ̀ bẹ́ẹ̀ ah, ọlọ́run tí ń sìn wá tà láà ń sìn ọlọ́run tí ń sìn wá tà láà ń sìn lóòótọ́ ní Yorùbá wọ́n ṣẹ̀ máa ṣàlàyé ẹ̀yìn àmọ́ tó bó ṣe gbé e kalẹ̀ àwa là ń sin náà ọlọ́run ò sì wá ṣùgbọ́n àti kó sí gbogbo àwọn ọ̀rọ̀ báyìí kánáà bá ti kọ́ lè fi mi àti ẹni ajẹ́ pé ti pọ̀ ṣùgbọ́n kàlá àwọn ọ̀hún kàdé atọrọ ìgbà ìgbà fún àlàyé wa sálà sálà yorùbá ní àkọrọ láti fọmọ lọrẹ tọba ti dénú rẹ o ti yẹn jẹun yọ dá ẹgbẹ́ wọn sọ láàárọ̀ wípé à ń já gbà kan gbogbo wọn lẹ́nu nítorí àkókò tẹbá wo tá a máa kọ ọ lẹ o tó bá sùn ẹ tẹ bá ń ìdálẹ á jókòó bẹ́ẹ̀ o tó bá sùn pété sí lábala máa máa gbé nìṣẹlẹ nìṣẹlẹ so àmọ́ alákùnlé ha ẹni tí ọba ti yọ fẹ ló bẹ́ẹ̀ yóò padà sí kíni o yóò padà padà sí òyìnbó lọ mi ò ní ti tà ní kankan ẹ sájà máa ń bí gara wa ẹ bí àbá ti sọ torí pé gbogbo náà àwọn afá àwọn péjì ra láàbò síbi wọn ká bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kejì tí wọ́n ká tó bọ́ síbẹ̀ wọ́n ní àwọn àmìlú wa láti fss ajagba pé wọ́n ti ń bẹ níbí òkúra tòfé ìkùsùmáà nípa àwọn ọmọ kan sí ọdún láàbò síbi wọn ká bẹ̀rẹ̀ àti okùn torí pé òun náà tún lè ṣe kí ni ó tún lè bẹ́ẹ̀ làwọn àwọn lọ́sọ̀rọ̀sọ̀rọ̀ ní kálífà tó nípa nípa pè ní al-jama'at al-islamiyya ma laha wa ma alayha.